الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الله دعوة من آية لك يا دبن من سورة الإسراء أني أعوذ بالله من الشيطان الرجيم من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا قال من اهتدى إن كان تضمن تبين láti mọ̀nà tó sì mọ̀nà fẹ́ ìnàmà yahtadi li nafsihi níṣẹ́ ló mọ̀nà fún orí ara rẹ̀ nítorí pé àǹfààní mímọ̀nà tó mọ̀nà òun náà ni ó gbà òun náà ni ó rí wa man dalla ẹnikẹ́ni tó bá sì ṣìnà fa innama yadillu alayha kò ṣìnà fẹ́nìkan àfífò rí ara rẹ̀. torí aburú àìjà àti ìyà tí máa jẹyàn látara fún yàn sínà òun náà ní jìyà rẹ̀ wala taziru waziratun wizra ukhra ara ẹrù ẹ̀ṣẹ̀ kan òní ru ẹrù ẹ̀ṣẹ̀ lòmíì wa ma kunna mu'addibina hatta bàtà rasula àwọn Ọlọ́run. àjẹni tí máa ń fìyà jẹyàn ṣáájú kó di pa ara ìránṣẹ́ sí i. ayà yìí wọ́n ń tọ́ka sí nǹkan púpọ̀. nǹkan alákòókò òun náà ní pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọ́n fi ń yé wa nínú ayà yìí wípé ìmọ̀nà àti ìṣìnà kò sọ́lọ́ láǹfààní kankan kò sí ní ọlọ́run ọba lára pẹ̀lú kankan àsìkò ìgbà tí ọlọ́run ọba ń pè wá lọ síbi ojú ọ̀nà mọ̀ láti jẹni tí ń ṣẹ̀sìn ajẹni tó di ọ̀nà mú níṣẹ́ lọ́lọ́run ọba fẹ́ láti ṣe wá láǹfààní láti ń kọ̀ fún wa láti jìnnà sí ìṣìnà ká má sọnù kó lójú ọ̀nà tó tọ́ níṣẹ lọ́lọ́run ọba ọfẹ aburú fún wa kò fẹ́ ìdá fún wa sábà wá pé àwọn ẹni tó mànà yàn tí wọ́n ṣe ń tọ́lọ̀ fẹ́ wọ́n sọ náà láǹfààní pẹ̀lú nǹkan ni kàlà àbí àwọn ẹni tí ò ṣe tọ́lọ̀ wọ́n sì nǹkan ni ọlọ́run láàánì àwọn òtún ẹni tó lè sọ náà láǹfààní pẹ̀lú nǹkan à ń bọ̀sibọ́sí pàápàá ṣe àṣìṣe ẹni tí ń ní ọlọ́run ọba lára pẹ̀lú nǹkan kan á ń bèlè ìtàṣe pàápàá gbìyànjú ẹ̀ torí pé nínú àkídà ti ahli sunnah wal jamaa'ah eléyìí tí alukur'an tó mú wá tí sunna nabi muhammad sallallahu alayhi wa sallam tó fẹsẹ̀ rẹ̀ rìn rẹ̀ ni pé ọlọ́run ẹlẹ́dàá wa ọba tó rọrọ̀ pin ni kò bùkátà kankan nínú àwọn ẹ̀dá tó dá ṣùgbọ́n gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá ló ń bùkátà ọlọ́run torí ẹ̀ ọlọ́run bá kì í sọba tí ó tara àwọn ẹ̀dá rẹ̀ ṣàǹfààní ìròyìn kan tí ò ti jẹ́ tiẹ̀ tẹ́lẹ̀ kó tó di pọ́ dẹ́dà rẹ̀ táwọn á pè lẹ́yìn ìgbà tó dẹ́dà tán ló tó wà ní. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́run bá kọ́ ló ń bùkátà wa o àwa gangan gangan là ń bùkátà ọlọ́run torí pé ọlọ́run bá ròyìn ara rẹ̀ wọ́n ní allahu la ilaha illa huwa alhayyul qayyum ọlọ́run bá lọ́ba tó ṣe pé kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sóun nìkan allah ó ní alhayy ọba tí ń sẹ̀mí ọba abẹ̀mí alqayyum ọba tó dá tí ò bùkátà kankan tí wọ́n yọ pọ̀ náà ló gbé gbogbo nǹkan ró. الله رب العالمين تروي يا راري ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين lẹ́yìn ìgbà tó lọ́n ní òun ṣe hajj lọ́rùn yẹn lórí àwọn èèyàn ẹni tó bá ní kápá ojú ọ̀nà tó lè gbà débẹ̀ kọ́ lọ sí ṣùgbọ́n tó bá ṣe kèfèrí tó kọ̀ láti lọ́ọ́ ṣe hajj tó ń ti kó lágbára láti lọ sí kó ọmọ kó lọ́wọ́ bò bùkátà rẹ tẹ́lẹ̀ náà ńgbà tó sọ pé kó lọ sí hajj àǹfààní lọ́wọ́ bá ń wá fún ọ kó ọmọ kó lọ́wọ́ bá rọrọ̀ tayọ gbogbo àgbàlá yìí. nínú àyà mi lọ́ni yá ayyuhan nas antumul fuqara'u ila Allah wallahu wal ghaniyyul ẹ̀yin èèyàn ẹ̀yin láláì ní tẹ́ jẹ́ tálákà sí Allah ọlọ́wọ́n bá ní ọba ọlọ́rọ̀ ọba tá a fẹ́yìn fún ní gbogbo ìgbà lórí gbogbo nǹkan torí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó o bá mánà ọ̀ mánà fọlọ̀ tó o bá ṣìnà ọ̀ ṣìnà fọlọ̀ ìgbà tó o mánà ọ̀ mánà fórí ara rẹ̀ ìgbà tó o ṣìnà ọ̀ ṣìnà fórí ara rẹ̀ kí ni tó mo rí ara rẹ̀ níbi méjèèjì ó náà ní pé ìtọ́jú àǹfààní bẹ̀ wọ́n ló ṣe ìwọ làǹfààní yóò ṣe èyí tó jẹ́ aburú níbẹ̀ ìwọ làburú yóò ṣe wọn náà ló ní aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí de eléyìí báyìí ẹlòmíì yóò máa wo ìgbà tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá bá ń pèpè lọ sídi kẹ gbàgbọ́ bí ẹni pé ìgbà táwọn bá tẹ̀lé ńtọ́lọ̀ wọn bá wí mu ni ó mú kí ọ̀wọ́ kọ́ máa jẹ́ ọ̀wọ́ àwọn òbí là kódà ẹlòmíì gan látara ẹ̀ máa kan ẹ̀ máa sọ jáde ẹgbẹ́ ẹ bá àtà ń sìn náà nífi ń jọlọ ẹgbọ́ sọkùsọ ẹgbọ́ sọkùsọ torí pé ọlọ́run bá kò tara yín sàǹfààní kankan tí ò ti ní tẹ́lẹ̀ kó tó di wípé ọ̀sẹ̀ dání yàtọ̀ sọ́mi èèyàn ẹ̀rí tí yẹn bá jọba àlù kan tí yẹn bá jọba àlù kan ṣáájú kó tó jọba ó ti lórúkọ ó ti lóríkì ní àwọn ọba àjẹkúrẹ́ dídá máa jẹun tó ní í ṣe pẹ̀lẹ́ bọ́ àtòsà kankan yẹn tó bá jọba tán oríkì ó kún oríkì yóò tara oyè tó jẹ dẹni tó ní oríkì eléyìí tí ò ti ní tẹ́lẹ̀ ṣáájú kó tó jọba kì í ṣe bẹ́ẹ̀ lọ́lọ́mọ bá rí lápèjúwe ẹni tó jọba yẹn bóyá orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim so oríkì rẹ̀ ń jẹ́ Àkànjí ṣáájú kó tó di kó jọba ẹ̀rí tí wọ́n bá fẹ́ kì Ibrahim àkàjáàrò bẹ́ẹ̀ ni wọ́n máa kì wọ́n sì tún máa kì pẹ̀lú oríkì ìdílé wọn wọ́n lè sọ pé òsónulé ọmọ òsónulé ọ̀gbá àlọ́ lápèjúwe ìgbà tó àjọba tán ìṣẹ̀lẹ̀ kan á ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn nínú ẹ̀ ni pé àwọn adigunjalè wọ́n wọ̀lú rẹ̀ àwọn adigunjalè yẹn wọ́n wá mórílé àwọn ilé ìfowópamọ́sí wọ́n wá ń yìnbọn lákọlákọ àwọn àbọn kò dúró gbẹ́jọ́ wọ́n kó wa lóríṣiríṣi oníkálukú ó di pẹ́ǹtùká bọ́ọ̀lù ọ̀yá mi ọba ibà jáde ọjáde lónìkan ọwọ́ àlọ́ dojúkọ àwọn ọlọ́ṣà yìí ó ti ṣe wá débẹ̀ wọ́n á sọ pé Ah, ẹ̀yin tí ẹni ẹ̀tọ́ mẹ́ta tẹ̀ ń pera ẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún kò kálukú ọmọ kóbọ̀ rẹ̀ wá bì oníkálukú bá sì ń kóbọ̀ wá wọ́n kóbọ̀ wá fún kálukú ó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rẹ́ńdà bàbá wa ní ọ̀kan nínú wọn kọ́ máa di àwọn yòókù lókun wọ́n kóra wọn dà sọ́kọ̀ sólà fi hàn oríkì ti kún oríkì fún wọn sọ yìí pé afa ìgbégbọn lọ́wọ́ máa gbàgbọ́ lọ́dọ̀ ọmọ ọlọ́ṣà ẹ̀ríkẹ́ oríkì ti kúnnù ọ̀dọ́ ògbégbọn lọ́dọ̀ gbàgbọ́ lọ́wọ́ ọmọ ọlọ́ṣà ọ̀pá láti ẹ̀fọ́ ọmọ ọlọ́ṣà pé ẹ máa sora yín lókun lọ́ṣà gágá wọ́n sì sora lókun ó kì ó kún oríkì fún kí ẹsẹ̀ ni allah rabbul alamin nàdí torí pé allah huwa al-ghani al-ghina al tọrọ ọ̀rọ̀ tó ṣe pé kò ní àbàwọ́n kò lábùlà kò lódiwọ̀n torí ẹ̀ nígbà tó bá mọ̀nà ọmọnà fúri ara rẹ ni ó ní parí kankan tó fẹ́ ṣe sẹ́nìbọ̀dì ó sì ní ẹnu kankan tó fẹ́ jà sẹ́nìkẹ́ni hàn ní ìsìnká pé ẹnìkan ní kọ́ lẹ́sìn òdodo ó ń pè ọ́ lọ sójú ọ̀nà tọ́tọ́tọ́ dáa wọ́n náà ń sìn tẹ̀lé ọlọ́run ẹlẹ́dàá padà wá fi wà náà mọ̀nà tó wá ń sọ pé hàn lẹ́yìn náà gan bàbá tí wàá sọ̀rọ̀ wọn máa bínú wọn máa bínú tí báyìí náà ta gbọ́rọ̀ wọn ta tẹ̀lé tí wọn náà ló dé kí àbí òye nǹkan tá ń pèpè lọ síbi rẹ̀ kọ́ra ìjókòó tó ohun gẹ́gẹ́ bí èèyàn àmọ́ nǹkan tó padà wá jókòó sí wọ̀ọ́lá àwọn tó jẹ́ ìmọ̀nà ta ló fẹ́ sakọ sí kò lè sakọ sẹ́ni pọ̀jì kọ́ ọ máa dúpẹ́ fọlọ́ kọ́ ọ máa dúpẹ́ fọlọ́ kó fi ọmọ náà kọ́ máa dúpẹ́ fọlọ́n kó fi ọ̀sẹ̀ kó ń gẹ́ ẹnìkan tó ṣàlàyé ìmọ̀nà fún tí wọ́n náà fi gbà. mẹ́ni dada ẹnikẹ́ni ọba mánà ìbá àjọkùnrin ìbá àjọbìnrin fẹ́ ìnáma yẹ tẹ̀lé lẹ́nàfẹ́ ńṣe ló mọ̀nà fún orí ara rẹ̀ ẹni tó tẹ̀lé ti Allah tó jẹ́ kó dòdò ló dì ó ń tẹ̀lé ìlànà Nabi Muhammad sallallahu alayhi wa sallam fẹ́ ìnáma yẹ tẹ̀lé lẹ́nàfẹ́ òun là tún bọ̀tán rere ọ̀jẹ̀ tiẹ̀ òun lọ̀rọ̀ rẹ̀ ọ̀padà já sí rere torí ẹ̀ eléyìí jẹ́ ìpàkíyèsí pé ẹ̀yin náà wọ́nà láti mà náà nítorí pé orí rẹ̀ ẹ̀yin ní òsè o kì í sẹ́lómi ní ọgbà máa yín lọ́wọ́ ẹ̀ sì fi ṣe orí sẹ́nikẹ́ni orí ara yín lẹ̀ ń sọ̀rọ̀ fún wọn máa ń bọ́ọ̀lù ẹnikẹ́ni tó bá sì ṣìnà látàrí pé ọ́tàkìtì pàkọ́sódodo ó lóun ọ̀fẹ́ ohun ìlànà anabi muhammed sọlọlọ alaihi wasallam òun ó lóun nídìí ẹ ẹni tó bá fẹ́ kó máa sòrògbó kò tiẹ̀ kán ẹ fi yé wípé ìwọ orí ara rẹ òun náà lọ ń dáràn lè ara rẹ ló ń pe aburú bọ̀ wá bà torí pé fa innama yadillu alayha orí ara rẹ. náà ló ṣìnà fún èdè lárúbáwá èdè kan tó ga púpọ̀ ni ẹnikẹ́ni tó bá ṣe tí ó ṣe láǹfààní wọ́n sọ pé làwù tó bá ṣe nǹkan kan tí ó ní lára tí ó pa lára wọ́n sọ pé àlẹ́ yìí làwù ara rẹ̀ ló ṣe fún àlẹ́ yìí orí ara rẹ̀ ló fún tó bá jẹ́ pé nọ́ọ̀sì ni wọ́n máa ń tọ́ka sí làhá tó bá sì sàbúrú tó ń tọ́ka sí náà àlẹ́ yìí ha torí nafsu abo ni wọ́n jẹ́ mọ́ anẹ́sọ́n màánàwí torí di eléyìí báyìí wàlẹ́ tẹ́sírù wá zèrò tún wẹ́ zọ̀rọ̀ ọ̀kọ̀rọ̀ ẹnìkan ò sí tí ó rọ ẹrù ẹsẹ̀ lómi bófin ọlọ́run ọba ti ṣe wàánu láti ijọ́ tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti ṣẹ̀dọ́ mí yàn. kò ṣẹ̀dá rí kó wá sòfin kan rí pẹ́nìkan wà tóun ó tó ń jẹ́ pé òṣùká tó òṣùká àti báráyé ru ẹrù ẹ̀ṣẹ̀ wọn ni ṣáájú kó tó di ike pọ́ọ̀lù lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù àwọn ẹjọ́jọ́ kiri yó kó tó di pọ́ọ̀lù yọjú láàrin wọn tó wá ba gbogbo nǹkan jẹ́ mọ́ wọn lọ́wọ́ àwọn náà kì í sọ pé ọlọ́run rẹ̀ nìkan láti wá rẹrù ẹ̀ṣẹ̀ àwọn ṣùgbọ́n Paul ló fi àwọn doctorate yẹn ló fi lélẹ̀ ó dàbàrú gbogbo nǹkan mọ́ wọn lọ́wọ́ bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ó fi hàn wọ́n ó ní gbogbo ẹni tó bá ti gba Ànábì Ìsá táwọn ń pè ní Jésù gbọ́ yóò bá rẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ torí ẹ̀ ni ló ti jẹ́ pé ó ń bẹ nínú tí wọ́n mọ ìgbàgbọ́ wọn lé lórí lónìí wípé àìgbàgbọ́ òun náà ni èèyàn ń jìyà ẹni tó bá ti gbàgbọ́ yóò ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ táwọn wàá báyà ru ẹrù ẹ̀ṣẹ̀ yẹn lọ èèyàn tó yẹ pé kò báyà ṣẹ̀ kò báyà dáhùn kò sì yàn lọ́nà kò sì yàn lọ kò mú yàn lọ síbi téèyàn ti pa án ó ní ìṣòro àbá ru ẹrù ẹ̀ṣẹ̀ wa ó dájú gbogbo ẹni tó bá ń la ká ẹ tó bá rò dáadáa yóò mọ̀ pé irọ́ náà irọ́ ló ń bẹ lábẹ́ ẹ̀.

la yuhmalu minhu shay ẹnikẹ́ni nínú àwọn ẹni tí ẹsẹ̀ rẹ̀ bá ń dẹ́rù pa ẹnikẹ́ni nínú àwọn ẹni tí ẹrù ẹsẹ̀ rẹ̀ tó bá wọ̀ lọ́rùn tó bá wá pèpè pé ẹ ràn mí lọ́wọ́ ẹ bá mi dín ẹrù yìí kù ó ń wọ̀ mí lọ́rùn la yuhmalu minhu shay kàá tí rẹ̀ nìkan tí ọba gbé kankan náà gbogbo oníkálukú wa ṣíṣe là ń di ẹrù kalẹ̀ fúnra wa gbogbo ẹrù tí kálukú sì di kalẹ̀ kò yàtọ̀ sí ẹrù tí bomubomu tó di kalẹ̀ bomubomu kan òsìsí tí ó di ẹrù kalẹ̀ tí nǹkan mi ọba gbé orí ara kálukú ni ó fi gbé tiẹ̀ sọlẹ ìtumọ̀ títí bó bá ṣe fẹ́kẹ́rù rẹ kó wúwo sí ní ẹrù ẹsẹ̀ rẹ bá ṣe fẹ́ kó fúyẹ́ sí wọ́n ni kò mójútó ọ̀rọ̀ ara rẹ ọmọ pàgbára rẹ ká. ọrùn rẹ̀ ràn máa dá nsó àmọ́ mọ̀ pé agbára rẹ ọ̀ka ọrùn rẹ̀ ọ̀ràn máa tó mọ̀ pé ara rẹ lọ́ọ́ dáràn lé àjẹ́ pé ìwọ̀nba tẹ̀jẹ́jẹ́ ẹ̀rí kan àwọn bàbá mi tẹ́ pé lè jẹ́ pọ́n mọ́ kí ó kó tó di pé bàbá yẹn ó lè sọ pé ẹ sá ti mú gbogbo ń tẹ bá mọ̀ lẹ́tọ̀ọ́ yín ẹ mú gbogbo ń tẹ bá mọ̀ lẹ́tọ̀ọ́ yín ìwọ̀n bá tẹ bá mọ̀ pé ọba yẹ kọ́ sẹ́kù fún mi náà ní kẹ́ ẹ bí àpèjúwe tó ń ti pé àwọn náà lè jẹ́ pé ìdí bídà ni wọ́n wà wọ́n sọ pé bàbá kan òun ṣe lèmáàmù nílùú kan tó bá lọ sóde àdúrà àti bídà tó máa lọ yẹn tí wọ́n bá pa gbogbo owó tí wọ́n pa àti tí wọ́n fún bàbá yẹn ní gbogbo bandele ní sádà sí lápò tààrà àti tí wọ́n pa sí àpò àsùnwọ̀n gbogbo ẹni tó tẹ̀lé bàbá lọ sóde nígbà tí wọ́n bá wá darí dé àwọn kan ti wá wà táwọn dájú burúkú gbogbo owó tí wọ́n pa sínú àsùnwọ̀n tọ́jú owó gbogbogbò wọn kò dálẹ̀ wọ́n tún wá pọ̀wọ́ bọ náà kó agbádá bàbá ń tọ́wọ̀ lọ sóde wọ́n tún kó owó tí wọ́n fún pásánálì wípé báńdélé ni bàbá wọ́n tún kó jáde wọ́n tún dàpọ̀ àwọn kan mọ̀ ta bàbá mi lóbó pé à bàbá yìí tá fún yìí tá pé báńdélé wọ́n mọ̀ tó ti kó jáde bàbá yẹn wọ́n ta sọ gbogbo ìtẹ́ bá rí kọ́tọ́ sí mi ó nìkan ní kẹ́ sílẹ̀ o ìtẹ́ bá rí pé ọ̀tọ́ sí mi gbogbo ẹ̀yìn ẹ̀kọ́ kẹ́ pín o toró òun wọn ò fẹ́ pàdé ọlọ́run pẹ̀lú ẹrù tí ó wọ̀ lọ́rùn ọ̀ra onífẹsẹ̀rẹsẹ̀ tí máa rí kóńkó báyìí nínú fẹ́ gbé pàdé ọlọ́run ẹ ẹ nígbà wá kó dodo ni kò ní bá wọn lò dé bídíà tó bá kó dodo ni olóòní bá wọn ṣe ń tọ́ta pẹ̀sìn ọlọ́run nínú ìgbésí ayé ẹ̀ nítorí pé rárá òde olókùn náà ti dé o àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ so òde olókùn ó ti wá jẹ́ pé alẹ́ pawó tó dá ńbẹ̀ á fẹ́ pàdé ọlọ́run pẹ̀lú ẹrù tó fúyẹ́ ẹsẹ̀ wo ni wọ́n á fúyẹ́ ńbẹ̀ ọgbọ́n dáná fi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́ náà ni ó ní man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd ẹnikẹ́ni tó bá ti àdádálẹ̀ kankan nínú ẹ̀sìn wa ní ti ìsàlẹ̀ ẹ̀sìn yìí tó wá fẹ́ lẹ́mẹ̀sìn pé máa jára rẹ̀ á rẹ̀ padà fún un sanabi kò ṣe sọ láti sókù lánàá ó ṣe àwọn bolo ti lọ sóde olóku òde olóku ọjọ́ mẹ́ta tóníjọ́ kẹjọ tólógójì ọjọ́ ń bọ lánàbì sọ bàbá àti sílà ń ṣe gbogbo yìí kódà òde olóku ti jọ tó kù kú pé àti sítan ẹyin ìjọba ẹjọ kò kásádùá ń bọ lánàbì ti ṣe bẹ. sẹlẹ ìtumọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ń sọ iṣẹ́ wọn takò agbọ́pọ̀ ẹ̀sọ́ lẹ́nu ìwà ọlọ́run ọba ẹlẹ́dàá tó sọ pé àmọ́ tábà wò ó nígbà tó lọ́n sọ pé arọ́rọ̀ ẹ̀sẹ̀ kan ní rọrọ̀ ẹ̀sẹ̀ lómi ọlọ́run sọ nínú àyà mi pé wala yahmilunna athqalahum wa athqalan ma'a athqalihim ọlọ́run ni wọ́n ru ẹrù ẹ̀sẹ̀ wọn wọ́n tún ru ẹrù ẹ̀sẹ̀ míì pẹ̀lú ẹrù ẹ̀sẹ̀ tiwọn ọlọ́run tó sọ ń bomi kì í ṣe pé kì ṣe pé wọ́n bá ẹlòmíì rú jẹ́ ọ́ wọn ò ru ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọn tún wọn ru ẹrù ẹ̀ṣẹ̀ ní ọ̀tọ̀ pẹ̀lú ẹrù ẹ̀ṣẹ̀ wọn Ọlọ́run tó sọ yìí pé wàmí awùzárì lẹ́dínà òbèlónẹ́hùn bẹ̀rẹ̀ ìrẹ̀lẹ̀ wọn tún rù nínú ẹrù ẹ̀ṣẹ̀ àwọn ẹni tí wọ́n sì lọ́nà láì jẹ́ pé àwọn ti ń mọ̀ pé wọ́n ti àwọn lọ́nà. tó kọ́tàkùrọ̀ àwọn pẹ̀lú wọlé tẹ̀síwájú wa zẹ̀rọ̀ tún wizra ukhra ara ẹrù ẹ̀ṣẹ̀ kan ò ní ru ẹrù ẹ̀ṣẹ̀ lòmíì sẹ́rù ẹ̀ṣẹ̀ lòmíì lóru ni rárá ó ru ẹrù ẹ̀ṣẹ̀ tiẹ̀ ó tún wá ru ẹrù ẹ̀ṣẹ̀ sísì tó tiẹ̀ lòmíì lọ́nà sísì yàn lọ́nà òun náà ẹ̀ṣẹ̀ míì ó ru ẹrù ẹ̀ṣẹ̀ kó sì sì ó tún wá ru ẹrù ẹ̀ṣẹ̀ kó tiẹ̀ lòmíì lọ́nà tó torí ẹ̀ kọ̀tàkù wala taziru waziratun wizra ukhra torí di eléyìí báyìí ẹnikẹ́ni tí bá ń pè yàn lọ sí di àná kò sí tàbí ṣùgbọ́n yóò ru ẹrù ẹ̀ṣẹ̀ tara rẹ̀ yóò tún wá ru ẹrù ẹ̀ṣẹ̀ míì pẹ̀lú ẹrù ẹ̀ṣẹ̀ kóun fúnra ara rẹ̀ ti ṣìnà yóò ru ẹrù ẹ̀ṣẹ̀ sísì tó ṣì ẹlòmíì lọ́nà plọ́ ìṣìnà tiẹ̀. tí ò ní dín tiwọn kù tiwọn náà ní eléyìí ni nǹkan tí ó ṣẹlẹ̀ ń jọ̀gbìn náà kìyàmù eléyìí jẹ́ nínú ìṣèdọ́gba Allah nítorí pé àwọn dáńsì lọ́nà náà lè sọ pé tọ́wọ́ lọ ṣé wọn pé àwọn òpá sínà olórí eléyìí kó tó wá olú ẹ̀ lọ́nà ṣé wọn káwọn ló ti lè sọ pé gbogbo àwọn ọdọ gẹ́gẹ́ báwọn ọmọ inú ti máa sọ nígbà tí wọ́n ti fanfà láàrin ara wọn inna kullun fiha inna Allaha qad hakama bayna al-ibad ìmọ̀tàpá kan ni wọ́n bá ń sọ pé wọ́n lọ́n àwọn ẹni tó sì wá lọ́nà nínú àwọn àtàwọn èèyàn wọ́n lọ́n bá wa fún wa ní ìlọ́po ìlọ́po ìyà àwọn máa sọ pé kí náà ń sí gbogbo ó túbọ̀ sí pé ìgbà tí wọ́n bá sọ pé olórí ikú eléyìí òun náà ló sì wá lọ́nà àwọn òpá sínà sẹ́wọ̀n kó lọ́ọ́ sọ pé àtàlọ́ lórí ikú tani èso lórí ikú nǹkan náà sọ ní gbogbo àwọn lónìí mọ̀wùlẹ̀ pẹ́ nìkan ló lórí ikú so àwọn náà lè sọ pé tọ̀ ẹni tó sì wá lọ́nà ni kí ni ẹ̀san ìyá akóhùn ló sì wá lọ́nà agbọ́pọ̀ náà ti ṣìnà ó wá ti àwa lọ́nà yóò di ya sísì tó sì wọn lọ́nà ìtumọ̀ yìí pé wala yahmilunna athqalahum ọlọ́run ni mo búra wípé wọ́n ò ru ẹrù ẹ̀ṣẹ̀ tara wọn wa athqalan ma'a athqalihim wọ́n ò tún ru ẹrù ẹ̀ṣẹ̀ míì pẹ̀lú ẹrù ẹ̀ṣẹ̀ wọn ẹrù ẹ̀ṣẹ̀ míì lẹ́rù ẹ̀ṣẹ̀ sísì kan sẹlòmíì lọ́nà èwo lẹ́rù ẹ̀ṣẹ̀ tiwọn náà ẹrù ẹ̀ṣẹ̀ wọn ní ìṣìnà táwọn náà ti ṣìnà tẹ́lẹ̀ náà láti máa sọ pé gbogbo ẹni títí ẹ bá ti bàjẹ́ bí ó ti ṣe da tẹlòmíì ìrú ló máa wá ẹnikẹ́ni tábọ̀ tí ẹ bá ta bí ó ti ṣe fún àwọ̀ ẹlòmíì ni ọmọ wa torí jẹ lẹ́yìn màá tó ń bá wa fún àwọ̀ rẹ̀ màá tó ń bá ba àwọ̀ tiẹ̀ jẹ́ síkọ̀sẹ̀ ó ti sẹ́ sẹ́wọ̀n kí tiẹ̀ ti kọ́kọ́ bàjẹ́ yọ gbẹ̀san bíbàjẹ́ ti tẹ̀ bàjẹ́ yóò tún á bàjẹ́ yóò tún á gbẹ̀san bíbàtọ́ bá tiẹ̀ jẹ́ àní sọ pé ṣebó ti tó ebó náà sí nà ẹ̀sán ẹ̀sán ìsiná tiẹ̀ náà ti tó ìwọ lọ́n ètò tó ń dirù yọ wọ lọ́rùn ok ta ló ní kó tiẹ̀ nìkan lọ́rùn ṣẹbẹ́sẹ̀ náà lélẹ́yìn bákan náà ọlọ́run á ní. وما كنا معذبين حتى نبعث رسولا àwa o àjẹni tí máa fìyà jẹyàn lórí kọjá kọtọ eléyìí téèyàn bá ṣe lórí àwọn ntòsí tọ́takùtọ lọ́hùn àyè fìyà jẹyàn lórí ẹ̀ ṣáájú kótó dípa aránránṣẹ́ eléyìí wọ́n ń tọ́ka sí ìṣèdọ́gba Allah àti pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kìí fìyà jẹ nìkan àfi lẹ́yìn ìgbà tí ẹ̀rí tó múnádóko tó bá di wípé ó ti fẹsẹ̀ rinlẹ̀ lórí ẹ̀ ó wá kọ̀ láti gbàgbọ́ báwo lẹ̀rí tó múnádóko yóò ti fẹsẹ̀ rinlẹ̀ lórí èèyàn òun náà ni látàrí ríran tó lọ́wọ́ bá máa rán àwọn aránṣẹ́ rẹ̀ sáwọn ẹ̀dá rẹ̀ ẹnikẹ́ni tó bá tẹ̀lé ti ìránṣẹ́ yóò ṣoríire. So ẹnikẹ́ni tó bá kọ̀ láti tẹ̀lé tìránṣẹ́ yóò sórí ibú inna arsalna ilaykum rasulan shahidan alaykum kama arsalna ila fir'auna rasula fa'asa fir'auna rasula fa'akhadnahu akhdan wabila ọlọ́lẹ́yìn náà àti ìran ìránṣẹ́ aránsìn ní anabi muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ tó aránsìn yìí. yóò máa jẹ́ ẹlẹ́rìí lórí yín gẹ́gẹ́ bá a ti ṣe rán ìránṣẹ́ sí fìràhónà alágbẹrùgbárí aláìgbọràn fìràhónà tànàbí Musa anabi Musa aleyhi salam àtọmọ ya rẹ̀ Harun aleyhi salam wọ́n jíṣẹ́ fún kàkà kí fìràhónà gbàgbọ́ ọkọ ni ọtakùtì wọn ọkọ ọlọ́run bá wa gbámú ní gbámú tó le gbígbámú ilé púpọ̀ débi pé ńgbà tí olórí ibú tí wọ́n máa tẹ̀rí nínú òkun torí kó ti dájú pípọ̀ òun ó òun ó dìtàn lónìí níta ti ní kó sọ ní pẹ̀lẹ́kùtù ní ìrọ̀rùn tọ́fà akíkọ́rí kàkà bẹ́ẹ̀ tó lòun gangan lolúwa wa. wa olólùwà àwọn èèyàn èyí tó ga jù ana rabbukumul a'la lẹ́nu kúrọ́ rẹ̀ àfa ọwọ́ ni amantu an la ilaha àbí ashhadu an la ilaha illa alladhi amanat bihi banu isra'il èmi náà jẹ́rìí báyìí pé kò sí ọba mi. tó tọ́ láti fòdodo jọ́sìn yàtọ̀ sí ìtàwọn ọmọ Ísírẹ́lì ti gbàgbọ́. wà á dà mí náà mùsùlùmí èmi náà wá jọ kan náà mùsùlùmí báyìí inú òkun òkè pẹ̀ láti kẹ́kọ̀ọ́ sí ó ti lé e. àlànà ọ̀kadà àfọ̀ ìgbà ìgbà yìí làwọn kí ló dé tó fi jẹ́ pé tẹ́lẹ̀ àkè ló fi torí ẹ ló jẹ́ pé nínú oríkì fìràwọnà ní ìgbà yìí là wọn nítorí pé kò gbàgbọ́ nígbà tó yẹ kó gbàgbọ́ late hour lọ á gbàgbọ́ débi tí mọlẹsà Jibril sọ fún anabi Muhammad sallallahu alaihi wasallam tó bá kọ wà ń bẹ ń jọnà ni títí fìràwọnà kìíní burúkú tó náà sọ pé àṣàádù àṣàádù àṣàádù tí mo kó tí mo kó àmọ́ tí mo kó tí mo kó fún pé kí ni wọ́ọ̀wọ́ ń bọ̀ ń bẹ̀ ìbáṣepọ̀ wà mẹ́jọ náà ọba bá ṣe ẹ̀kọ́ńtà ọ̀daràn táǹtì àmọ́ àbò lẹ́nu tó jẹ yóò ní tó jẹ yóò ní ó tún mọ̀ pé aláàánú lọ́lọ́ aláforíjì lọ́lọ́ ibi eléyìí ṣe jẹ́ ìyà burúkú tó yìí ó mọ̀ tó á lọ jẹ́ pé ó tó á kó àlùjánnà ń fà àbẹ́rẹ́ rí nǹkan náà á eléyìí lálọ́ yìí olórí ibú yìí ó lọ kàn ó ń dà fún ló fún ló fún bẹ́ẹ̀. ọlọ́dà wa sọ pé bẹ́ẹ̀ ni kò sáré jẹ́nà kọ́ dànù àánú ọkùnrin àti ìtọ́kọ̀wò ìgbà yìí làárọ̀ kẹ́sì máa wo nǹkan rí sọ kẹ́sì pé kò rí sọ tọ́lọ́ sọ pé àṣàdù àlá ìlàhà ìlàlẹ́dẹ́ amanat bihi banu isra'il wà ánà minal mùsùlùmí ó wí gbogbo ẹ pé walakin lam tanfa'uhu tilka shahada. ìjẹ́rìí tó ló ń jẹ́rìí kò sí láǹfààní wọn torí pé late hour ló ń sọ. bẹ́ẹ̀ nàbí sallallahu alaihi wasallam sọ pé inna Allaha yaqbalu tawbata ahadikum ma lam yughargir nínú Sahih Muslim ọlọ́wọ́n máa gba tútúbà ẹnìkan nu yín tó bá túbà lópin ìgbà tí ọ̀gá tì máa pọ̀ káfú àwọn pọ̀ káfú ága àṣàádù kọ̀ àṣàádù àti àṣáàdù rẹ àti láàṣáàdù gbogbo ẹ dọ́gba tọ bákan náà a máa fi ṣe àpèjúwe fáwọn ẹni tó wà lórí ìsìnà àwọn aládàádáálẹ̀ tọ́pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n máa sọ pé tó bá ṣe ń dáǹsì ọ̀dá ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọlẹ́yìn wa nígbà tí wọ́n bá fẹ́ kú wọ́n máa rí kẹ́lẹ́mátò ṣàhádà wí. anagbà sallallahu alaihi wasallam sọ pé gbogbo ẹnikẹ́ni tó wá pé kalimatu shahada la ilaha illallah ló wí kàn dakhala aljanna bẹ́ẹ̀ lẹ́jọ́ abẹ́ sọ pé táǹsì ọ̀dà náà sọ pé ah, ó lè jẹ́ istidraj torí kékeré ti gbogbo ẹ wá sọ la ilaha illallah kó kú láyé náà ní oṣù nítorí pé anabi gan tó yẹn mi ọ̀kan lè sọ̀rọ̀ débì kan kọ́kàn sọ ọ̀ ọ̀hán lè sọ kọ́kàn ló dì mú ẹ̀yin oríkèjì kejì á fi hàn yín. ibnu Hibban òun sọ ipá nàbì sallallahu alaihi wasallam sọ pé man kanat akhiru kalimatihi min ad-dunya la ilaha illa Allah dakhala al-janna wa in hù ma asabahu ẹni tó bá yẹ pé ní tó wí kẹ́yìn láyé òun náà ní láyé ilaha illa Allah yóò wà al-janna. kódà kí n tó ti ṣẹlẹ̀ sí ó ti ṣẹlẹ̀ sí kí á ní máa ṣẹlẹ̀ sí yàn láti yá bí kọjá pé náà ni ó ti kọ́kọ́ lọ náà tó ń torí ẹ̀ mẹ́mbà wa ẹ̀ sì sẹ́gbẹ́ bídíà ẹ̀ ń ṣe bídíà bídíà lẹ́ka lẹ́ka ń tẹ̀ra yín dànù wọn á sọ pé mẹ́mbà wa ń ṣe bóòlù àlùjáná á da fáwọn bídíà ni. eŋti ó bọ́ fẹ́ kó ṣe pé tó ti ṣẹlẹ̀ sí ti ṣẹlẹ̀ sí. bí wọ́n tó pé ọlọ́run ló bí one million years nínú náà àbẹ́rẹ́ kan náà fèrè ìjọ kan nùnà fèrè wọn á pé one million years sẹ́wọ̀n pé gbogbo à ń ka kàlẹ́ndà ń tuntun dókun báwọn nígbà tá a bá ti kó nílé ayé ń bì torí de eléyìí báyìí tìrọ̀nà wí la ilaha illallah kò wúlò fún ọ̀daràn. tó ọlọ́run ọba kì sàdédé fìyà jẹ́yìn ṣáàjú kó tó di pé ẹ̀rí tó múnádókó ti fẹsẹ̀ rinlẹ̀ lórí èèyàn. àníyàn lèèyàn kọ̀ láti tẹ̀lé gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe fi hàn wá nínú àwọn àyà alukur'an nínú suratul mulk wọn ni kullama ulqiya fiha fawjun sa'alahum khazanatuha alam ya'tikum nadhir qalu bala qad ja'ana nadhirun fakadhabna وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير wọ́n ní gbogbo ìgbà tí wọ́n bá ti kó àwọn kan wọ́n kó wọn dà sínú náà àwọn ẹ̀ṣọ́ tí ń bẹ lẹ́nu náà mọ̀ wá bí wọ́n léèrè pé àwọn olùkìlọ̀ fún ni ọ̀wá báyìí ṣé ọlọ́run ọ̀ràn ṣẹṣẹ yìí bẹ́ẹ̀ ni ìránṣẹ́ kúkú wá ìránṣẹ́ wà àwọn alápè wọn ló kúrọ̀ àwọn aláṣọ fi kí ni ọlọ́run sọ kankan kalẹ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ àti àṣọ kalẹ̀ ìwọ láàrin wa. òpùrọ́ ni àá máa sọ wípé ọlọ́run sọ nǹkan kankan lẹ̀ ẹ̀yin lẹ wà nínú ìsìnà tó tóbi láti máa sọ fún ìrànṣẹ́ rẹ̀ ẹ wá wo ibi tó bá wọn já ọlọ́tún ni wọ́n ti wasiqa alladhina fọ̀rọ̀ ila jahannama zumara hatta idha ja'uha futihat abwabuha وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين الله يلدان ودى ومنا وزجهنما نجا نجا ومدى ووا سجهنما نجا نجا إن بها بواتي إنو جهنم wọ́n ṣe àwọn alẹ̀kùn jahannama fún wa àwọn ẹ̀ṣọ́ tí wọ́n ń bẹ lẹ́nu àwọn ilẹ̀kùn jahannama wọ́n mọ̀ wá sọ yìí pé alam ya'tikum rusulun minkum táwọn aránṣẹ́ òtí wa bá yín láti nù yín tọ́lọ̀ ránṣẹ́ yín. يتلون عليكم آيات ربكم tí wọ́n ń ka àwọn ayọ̀ ọlọ́run ọba sí i létí nítorí wọn fẹ́ ni tẹ́ ẹ bá ṣe é sórí rẹ nítorí wọn fẹ́ ni tẹ́ ẹ bá ṣe àbúrò ọ̀jẹ̀ ti yín wọ́n yóò hàn lè rò nàkùn lè kọ́ ayẹwo mi kùn hàdá tí wọ́n sì ń kìlọ̀ fún yín nípa ọjọ́ òní ìpàdé ọjọ́ òní ń kìlọ̀ rẹ̀ fún yín kọ́ọ̀lù bẹ́lẹ̀ ń bẹ́ẹ̀ ni ìrántí kúkú wá bá ولكن حقت كلمة العذاب على الكافرين ṣùgbọ́n gbólóhùn yìí ó jẹ yín òun náà lọ tẹ lórí àwọn táwọn jẹ káfíìn A'udhu billah eléyìí túmọ̀ sí pé òdodo ni ẹnìkan ò sí tí ó wọná ẹnìkan ò sí tí ó wọná àti lẹ́yìn ìgbà tí ọlọ́run bá bá rán ìránṣẹ́ sí i lẹ́rìí pé lónìí àwọn kan nínú àwa tá a wà láyé àwọn ń ṣe Islam àwọn míì àwọn ò ṣe islam wọ́n ń ṣe kúfúrú sàǹsà ẹni tí ń ṣe islam kí lẹ́yìn rí kí lẹ́yìn rí gbọ́ kí ni nǹkan tí ẹ mà pípò dòdò ni tó mú yín máa ṣe islam wọ́n ní ríran tó lọ rán anabi muhammed sallallahu alaihi wa sallam pẹ̀lú iṣẹ́ tó fi rán agbọ́ iṣẹ́ tó lọ fi rán. àsùnmọ̀ pé kò lè jẹ́ ọ̀rọ̀ èèyàn àmọ̀pọ̀dọ̀ ọlọ́run ló ti wá eléyìí ló mú ni tẹ̀lé nǹkan tí ọlọ́run ti ràn ló sì mú ni sọpá sọsẹ̀ sílẹ̀ fún táwọn náà fi jẹ́ mùsùlùmí ẹ̀yin ń kọ́ tẹ́ ẹ kọ́ láti gbàgbọ́ kí ló mú yín a Muhammadu kan ẹ pé Kùránì kan àwọn àwọn òkú àwàkọ wọn rẹ adé ń wò pé àwọn arab àwọn ni wọn rán sí kìí ṣe àwa tá a jẹ yorùbá kìí ṣe àwa tá a jẹ ìgbò kìí ṣe àwa tá a jẹ haúsá kìí ṣe àwa tá a jẹ ìdòmà ìgalà tápà ègbèrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fúlàní ẹ̀ríkì kálukú ra wà wíkàwé àmọ́ àti sọ pé àgbọ̀npọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ nítorí ó kéré jù mọ́sálásí ọ̀sán wà láwùjọ náà kódà kó ṣe kó gbèdé ọ̀daràn ní bá ń gbà àwùjọ mọ́sálásí kan wà ń bẹ̀ náà mọ́sálásí kan tó wà ń bẹ̀ yìí wọ́n mọ̀ gbọ́dọ̀ wọn sọ Allahu akbar Allahu akbar kó béèrè pé kí àwọn ń pè àwọn mùsùlùmí nù pé kí wọ́n wá sí wọn irú ẹ̀sìn wo ní Islam ẹ̀sìn kan ní tí wọ́n ní ànábì kan wọ́n ní Muhammadu ní jẹ́ ó ní lọ́lọ́run fi rán òun sáyé àti ọlọ́sìn ìrọ̀ Muhammadu kan àkọlọ́lọ́ ah, ràn mọ̀tà àwọn ló sì gbàgbọ́ làwọn ò ti fẹ́ ẹ̀rì káàkiri náà mà sọ láàrin ara ó gbọ́ akékeré tí ń bẹ láwùjọ kò sí kò sí kò sí kò sí bàbá ńlá kó ẹnìkan ni wọn tí ọ̀dọ́ kọ ànábì Muhammadu pé alódìtẹ gbàgbọ́ kálukọ máa wá wà wù yóò máa wà wù gbà pé Ọlọ́run rán ànàbì àwọn wá fẹ́ kàn kankan nínú tí pé gbogbo àwọn àwọn ṣe àyọkúrò báwò sínú àwọn tó sí àwa wá wọn létí pé sí gbogbo kójó yọ gbogbo ẹtí máa bẹ láyé láti dọ́tọ́ lọ́n ti gbogbo títí tí ó fi dijọ́ gbé nígbà tó yá àmà ọlọ́run àdàbí sí bọ́ fẹ́ bọ́ kọ̀ kẹ́rì ká máa tẹ̀ máa wọn létí tó ń torí ẹ̀ wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira orí ìdílé ẹnìkan ò sí tí ó wọ náà illa wa qad qamat alayhi al àti kọjá pé ẹ̀rí tó múnádóko ó ti ráyè jókòó lórí rẹ̀ kò rí ibi yẹn sí ọkọ̀ láti gbàgbọ́ ni ṣe irú wọn ní ọ̀wọ́ náà tó bá di lọ́la gbẹ̀ndà kìíyàn. torí àwọn sọ pé tí àyè kan bá ń bẹ láyé lónìí tó ń pé bóyá òórùn yọ ń bẹ̀ àti lẹ́ẹ̀kan lọ́dún bí màánà kò sẹ́ni kankan tó wá sọ̀rọ̀ ìsìláàmù bẹ́ẹ̀ yìí. táwọn kẹ́sìn sẹ̀mí bẹ́ẹ̀ náà láyé lónìí so wọ́n á fi ṣèkẹ́wọ́ pé wọ́n lọ àgbọ́rí ni àìsàn lágídì wọ́n rí jahannama tó fẹ́jú apá tí wọ́n rí alẹ́jẹ́nà tó lè pe masha allah lakuwata ìlànà ẹ̀wọ́ lẹ́ fẹ́ nu alẹ́jẹ́nà ẹ̀wọ́ alẹ́jẹ́nà ni wọ́n wù wá kọ́ dára ni wa tó ọlọ́wà sọ pé ok ẹ̀yin ọ̀gbọ́n pẹ́ ah wọ́n náà àgbọ́n náà àgbọ́ wọ́n náà mọ ìwọ náà ọmọ ẹ̀kọ́ kẹ́ni àgbọ̀ fún láyé lónìí wọ́n ní tó fi dórí àwọn àyè tó jẹ́ pé ó jìnnà jìnnà jìnnà jìnnà kọjá sísọ bíi kéèyàn lọ sí àwọn iskandinavia, àwọn jùzọrọ iskandinavia. so àwọn erékùsù erékùsù erékùsù erékùsù erékùsù kan tó wà jìnnà jìnnà nínú omi nísàlẹ̀sàlẹ̀ ayé lọ àfa àwọn ti gbọ́n pa Islam ẹnìkan travel ọjọ́ rọ̀ hàlì òun wọn sá ń wo yọra tíkẹ́ẹ̀tì gbogbo olùkọ́ kan fẹ́ lọ wo bó ní islam dé bó ní islam dé wọn wá ń sọ nínú nǹkan tí ń ròyìn ó ní ìyàlẹ́nu ló jẹ́ sóun ìṣe lọ́pọ̀lọpọ̀ àwọn ibi tó ẹ pé wákàtí àìníye làwọn sínú bàálù káwọn tó sọ láwọn erégùsù gbogbo kókókókó yun àwọn sì lọ bá sàn lẹ máa ra mọ́sálásí ó lè jẹ́ mọ́sálásí kan lọ́wọ́ àní gbogbo bẹ̀ wọ́n sì lẹ́ mọ́ pé fatawa Ibn Baz àwọn àdáhùn tó fi ìbáàzì tó ṣe fún ìbéèrè tá a ṣe ń pa ìtàn wọn. ó wá la ilaha illallah ta ló tún mẹ́lẹ̀ yìí débi. torí ẹ̀ ló ti jẹ́ pé níbo náà nìkan tẹ́ ẹ ti sọ fún èèyàn ọ̀gbọ́n pa ìsìláàmù ó lè wá àjiyàn àmọ́ ó kéré especially pẹ̀lú gbogbo àwọn ọ̀nà tí ayé ti lu jára wọn ní ìsìn lónìí yìí. pé ọ̀pọ̀lọpọ̀ ń tọ́ ọ̀mà òun rí lórí íńtánẹ́ẹ̀tì rẹ òun browse òun rí ìlú kan ní Bongola state kó tó di kan sọ di Adamawa àti Taraba so wọn lọ wọn lọ bá àwọn èèyàn kan pàdé ńbẹ ìyàlẹ́nu ló jẹ́ wípé láti ìgbà tí gbòǹgólà yẹn ti ń bẹ ẹnìkan kan ò ju tẹ́kìtì téèyàn ń gbé bẹ̀ àfi ní pọ̀pẹ́ kó jìnnà wọn á lọ bá wọn pàdé pé ìhòòhò làwọn ń gbé so ṣùgbọ́n lẹ́yìn gbogbo èèyàn dídágbà wọ́n bẹ̀rẹ̀ àwọn bá rí nu ẹni tí pẹ̀kọ̀ fún sọ́lá ẹni tó gba islam gba islam sẹ́nu pé ní gbogbo òjọ olórí ibú máa wà olórí ire máa wà ọlọ́run ọba ọ̀fà àwọn olórí ire yọ ti wọn wọ́n sì islam lẹ́ẹ̀kan náà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́run kì í ṣàdédé sí ìyájí àwọn èèyàn ṣáájú kó tó gbé ìránṣẹ́ dìde láàrin wọn ìránṣẹ́ tó máa sì gbé dìde láàrin tiwa lànà sallallahu alayhi wa alihi wa sallam anabi ti délé kálukú wàláyé anabi ti délé kálukú bọ́ ọ̀fẹ́ bọ́ ọkọ̀ nítorí pé gbogbo tẹ́tọ́lọ̀ fi ran àwọn èèyàn tí wọ́n ń sọ wọ́n pọ̀ ò ní ẹtí kankan ọ̀fẹ́ gbọ́ wọ́n lónìí inú irú Ramadan tá a wà nù rẹ̀ ní àtẹ̀ntì ń sọ̀rọ̀ tọ́da àtẹ̀ntì ń sọ̀sọ́kùsọ̀ àtẹ̀ntì ń pa àlọ́ àtẹni tó ṣe ikú dodo ní sọ ẹ̀rí gbogbo wọn máa sọ fún anabi wa muhammad anabi wa muhammad anabi wa muhammad ẹ̀rí kó àwọn olódò náà wọ́n ké tààlà anabi wa muhammad yìí àbẹ́ ẹ̀kọ́ ni ẹ̀rí kí látara ètò náà ń bẹ̀rẹ̀ yọ ọ̀rẹ́ ní sàlàyé gbẹ́ anabi tí wọ́n àwọn mùsùlùmí lọ́dọ̀ wọn rántá àwọn àmì anabi tí ọ̀sọ́kọ́ lọ́ọ̀rùn sáwọn gbogbo àgbáńlá ayé àwa sì ń wò pé kò rí bẹ́ẹ̀ jésù lọ́lọ́run rán sí gbogbo àgbáńlá yé àwọn sì ń sọ pé hmm, ọlọ́run rán jésù sí gbogbo àgbáńlá yé muhammadu gan lọ́lọ́run rán sẹ́wọ̀n pé àwọn náà máa wọ́n máa jiyàn láàrin ara tó fẹ́ nara wọn gbà mí. so torí pé kò sínú bíbélì kọ́lọ́run rán jésù sí gbogbo àgbáńlá yé wọ́n kà yìí ni king james wọ́n yàtọ̀ sí àwọn míì so àwọn míì ó fi kún àwọn míì ó dínkù sọ́wọ́n pé bó bá ti bá wọn lẹ́jẹ̀ mu sí ni bí ṣúgà ni kálukú wọn bá ní sọ serve yourself ṣúgà wọn gbé kalẹ̀ sẹ́wọ̀n kí ṣúgà ti kálukú ó bù yọ yàtọ̀ síra wọn. Hmm. tó akramakumullah ẹnìkan oṣù tí ọ̀wọ́ náà o àfi lẹ́yìn ìgbà tí ẹ̀rí tó múnádóko tó bá ti fẹsẹ̀ múlẹ̀ lórí rẹ̀ tọ́wọ́ kọ̀ láti tẹ̀lé nǹkan tẹ́rì tó múnádóko mú wa láti mọ̀ pé ọlọ́run ọba aláàánú aláàánú a sì ti gbàgbọ́ nínú àkídà ti ahlus sunnah wal jamaa'ah pé tó bá tó bá wọ náà láti fìyà jẹ gbogbo wa pátá korongodo gbogbo wa àtẹ̀tí súnmọ́ àtẹ̀tí sẹ́lọ̀ kò bá fìyà jẹ wa tá a sì wà ní kókó alẹ́ tọ̀sí torí àwa náà dá aláǹsí náà ṣé iṣẹ́ wa la fẹ́ kó gbé wa wà lùjánà lónìí kan ni àbí káànù ọlọ́run kùn káànù ọlọ́run kùn ni torí táwa pé iṣẹ́ wa nìkan ni wọ́n wò mọ́ alálùjánà kan wọ̀ á ń bọ̀ sí wọ́n sí ọ̀daràn kí lòun á ní kírẹ́dìtì wo ló ní tí o ti di dẹ́bìtì má lọ́wọ́ so eléyìí túmọ̀ sí wípé àánú ọlọ́run àti ìṣèdọ́gba rẹ̀ ni ló fi mú kí káfìrí kó fi jẹ́ kí kò ní kàn wáná ṣáájú kó tó di wípé ọlọ́run fi òdodo hàn ọkọ̀ láti tẹ̀lé lọ́pàá làwọn olùmọ̀ fi sọ pé ọ̀rọ̀ kan bẹ tí wọ́n gbé wọnú àdéhìí kan nínú Sahih al-Imam al-Bukhari ṣé báde tí ń ṣiṣẹ́ wà nù àbí kìí ṣe bó ṣe wà nù so wọ́n bẹnu àtẹ́lu ọ̀rọ̀ yìí báwo ló ti ṣe wà nù ẹgbà wà nù tí imaamu Bukhari gbé jáde nínú Sahihi rẹ̀ látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ọlọ́run nàbì sallallahu alayhi wa sallam wọ́n sọ yìí pé ikhtasamatil jannatu wan nar àti nájà alìjẹ́nà àti nájà ìyẹn ni pé èmi ni mo fẹ́ èèyàn tó pọ̀ jù a ò lè léèyàn tó mi ọ̀dọ̀ mi lèèyàn pọ̀ sí kò dúró à o lọ torí pé wíwọ̀ tá a wọ àlìjáná kọ́lọ̀ ń sọ alọ́mọ àlìjáná so ìntàlìjáná ò fi sin lọ́hùn òun náà ni pé ilé ibi tí gbogbo ẹrú ọlọ́run tọ́lọ̀ ń bá kó sínú òun ti rí gbádùn ìlò òun ìlò òun fi sin lọ́hùn ìntìlẹ́nu ó sì fi máa sin lọ́hùn. ngba wọn kọ kọ́ e njo awọn àwọn ọ̀tọ̀ na níná ti fẹ́ torí ẹ oníkàlùkù fẹ́ ká pé òun ló ń gba nọ́mbà tó jù tó ń ti pé iná náà làwọn èèyàn ti pọ̀ jù iná làwọn èèyàn ti pọ̀ jù torí pé màtọ́ náà bá sọ fún bàbá ńlá wa ádámù alayhi salam ṣe akhrij ba'sa yọ àwọn ọmọ nínú àwọn kò má tá lọ máa ná tí máa yọ sọ́tù náà ní sẹ́yìn ọ̀gá ti máa kọ́kọ́ máa ṣe gàràjé tó wà lọ́kọ́ máa àlùjáná sí náà ànábì ádámù ní tá lọ máa ná bó láti mọ̀ wọn ọlọ́ni nínú gbogbo ẹgbẹ̀rún ẹ máa yọ ẹnìkan lọ sí àlùjáná ẹgbẹ̀rún dì kan lọ sí náà ọlọ́ni dàkùn kó jẹ́ abẹ́nu ẹyọ kan iná ní gbogbo wàhálà wa kan káwa náà wà nù àwọn ẹyọ kọ̀ọ̀kan one to one to one to one thousand minus one. Allahu tó ọmọ iná náà ni ọ̀pọ̀ jù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ iná àtàlẹ́jọ́ náà tún jà wọ́n jà sí nọ́mbà nínú àdéhùn yẹn wọn alánàbí sọ pé wà á màlìjánná ẹ̀rọ àlìjánná fala yadhlimu Allahu min khalqihi ahada ọlọ́run ní sábò sísẹ́ nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ o wa innahu yunshi'u lin-nari khalqa àti pọ́lọ́wọ́n ọba yóò wá ṣẹ̀dá àwọn èèyàn tuntun fún iná táwọn ò ti gbá yé rí tẹ́lẹ̀ tọ́yọ̀ kọ́wọ́ náà fi hà wọ́n dà wọ́n sínú náà ọ̀rọ̀ yìí kò ní àwọn olùmọ́ni káfàlà sí ń jẹ́ sálì jánà lélẹ́yìí ni àbí náà torí táwọn àmà nípa àlè jánà nígbà tí ń ìdánilẹ́kọ̀ọ́ wa ní tọ́wọ́ náà dé tó fẹsẹ̀ nílẹ̀ wípé iná ń tiẹ̀ ẹ̀jẹ̀ mẹ́tẹ̀ẹ̀dẹ̀ akanjù <laughs> wọ́n wàá dà wọ́n sínú iná ẹ̀dá tuntun o tí ò gbáyé rí o tọ̀yọ̀ kú lo halimi mẹ́dẹ́ síbẹ̀síbẹ̀ iná ó tún máa sọ pé tí wọ́n tún sẹ́kù síbi kan tí wọ́n tún sẹ́kù síbi kan pọ̀yìlù kọ́wọ́ náà fi há wọ́n dà sínú náà yìí yóò tún máa sọ pé halimi mẹ́dẹ́ tí wọ́n tún sẹ́kù yóò sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tàbí ìfìyí pẹ̀lú ń tá a lọ́wọ́ ń bẹ̀ yìí àlùjánnà nírú rẹ̀ ti wá o nítorí pé àlùjánnà ní ilé ìkẹ́ òní ilé ìkẹ́ òní ilé àánú a sì mọ̀ pé iná ilé ìyà ni ilé ìjìyà lórí ọ̀ràn èèyàn wá èèyàn sí nǹkan àyà èèyàn ọ̀daràn àbúrọ̀fìyà jẹ́ a sì sọ pé ọlọ́run ọba ọba onídéédé ni déédé wo lọ́wọ́ á wà. nínú kọjá pé ẹnì kò gbélé ayé sẹ́lọ̀ kò gbélé ayé dáràn kò tiẹ̀ sí òun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìjọ gbẹ̀ndà kìyàmà lọ́lọ́n kan dá pé ọ̀yà wọ́ wá wọ́n náà. ibi tí àwọn olùmọ̀ ti ní káì tí èsì pọ̀kan náà tó gbàdé sí wa ṣe mistake Bukhari náà fura. a sì mọ̀ pé iná ilé ìyá ni. ibi tí ìṣèdọ́gba ọlọ́run bá ti hàn gidigidi nítorí pé nìkan ò ní wọná àfi lẹ́yìn ìgbà tí a bá ti fi gbogbo ààyè àbá fún láyè gbogbo àwáwí mọ́ ààyè gbogbo àròyé ààyè gbogbo àlàyé kò sí mọ́ torí pé gbogbo ń tà ti filẹ̀ fún ọ ó tó ọ láti mànà. torí ẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀ nípa àhàdíì ni wọ́n ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí wọ́n ní bọ́yá ó dàrú mẹ́ni tó gbà wá lọ́wọ́ ni nítorí pé àdìsí kan tó wà tí Bukhari àti Muslim kan náà tí wọ́n tún gbé jáde ẹ jẹ́ ká ka bí Bukhari ṣe gbé àdìsí kejì yìí jáde ó gba ọ̀nà rẹ̀ títí dọ́dọ̀ Abu yìí kan náà قال النبي صلى الله عليه وآله وسلم ولا النبي صلى الله عليه وسلم في تحاجة الجنة والنار على الجنة وجاو wọ́n ṣe àríyànjiyàn títí ànábì sọ pé fàámànà iná tiẹ̀ fẹlẹ́ tẹ̀mtẹ́lẹ̀ wọ́n máa rọ àwọn ọmọ abẹ síbẹ̀ ni kò ní kún tonti bá ọmọ anáṣẹ pọ̀ tóun iná ò ní kún hàtà yọ̀bọ̀ àfihàn kọ́dẹ̀mẹ́ títí tí ọlọ́run ọba tọ́ga tó gbangba yóò fi gbé ẹsẹ̀ rẹ̀ lé orí iná eléyìí lẹ̀ rí lórí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní ẹsẹ̀ so ẹ̀rí pé nínú bíi wọ́n pè ní qadam qadam lédè lárúbáwá ẹsẹ̀ ní jẹ́bẹ̀ nínú riwaya mi rijil rijil náà ẹsẹ̀ ní jẹ́bẹ̀ torí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa iná ò ní kún yóò sì máa pariwo sí wọ́n sẹ́kù sí wọ́n sẹ́kù tí olúwa ẹlẹ́dàá wa tó fi gbé ẹsẹ̀ rẹ̀ lé fatakulu kọtẹn kọtẹn yaani ó tó mi ó tó mi ìdí tí iná òfin máa pariwo nítorí tẹ̀lé tọ́lọ̀ náà ni nítorí pọ́lọ́ ń lọ sọ pé laqad haqqal qawlu minni la amla anna jahannama minal jinnati wan nasi ajma'i ọ̀rọ̀ mi mo ti sàdéhùn ṣáájú tó ti dé òdòdó tí ọ̀sẹ̀ mo búra wípé màá pín iná jahannama pẹ̀lú àlìjánu àtàwọn èèyàn lápapọ̀ máa kún wọn kò sí wọn kò sí kò kún inú tẹ̀lé tọ́lọ́ ni pé wọ́n lọ àdéhùn tó ṣe fún mi lónìí ìwọ lọ àdéhùn tó ṣe fún mi lónìí ìwọ lọ àdéhùn tó ṣe fún mi lónìí hàn mí mẹ́zì tí wọ́n tún sẹ́kù. ọlọ́dàkùn má ti wá lọ́kàn nínú wa. ó sì mà gbogbo wa náà nàmà títí òdodo làdéhùn ọlọ́kàn. okay mo wá ní láti lọ kó yẹn wá gbogbo èèyàn ti tán báyìí àwọn ọ̀daràn ti tán wọ́n ti kó wọn dà sínú ná iná òfìdí àbí àwọn ọlọ́run sì ni pé yóò kù ọlọ́run yìí ti sàlábòsì tí ó wàá da ẹ̀dá tuntun tí ó dáràn tí ó da ẹ̀dá tuntun tó ṣe yí pé kọ́ sẹ̀ tí ó wà ní ẹ̀yẹ lọ sínú náà nítorí kádé òun yóò lè bá a pé ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ mọ̀nà ta ni òun àmọ́ ọlọ́run bèè ṣe bẹ́ẹ̀ torí ẹ káde òun ó lè wá pé kínú lè bá dákẹ́ ọlọ́run wá gbé ẹsẹ̀ rẹ̀ lẹ́nà iná wa sọ pé kọ́pẹ́nì kọ́pẹ́nì torí ẹ fọ̀hún náà lè kẹtẹ́ ń tẹ́lẹ̀ nígbà tó lọ́n bá gbé ẹsẹ̀ rẹ̀ lé iná òdì tó kún yóò di tó kún fẹ̀yì zuwa bàbọ̀ ha ilẹ̀ bàbọ̀ apá kan rẹ̀ ọ̀ wá kàkó yóò lọ bá pàkejì gbogbo ibi táyé pọ̀ sí ni yóò bẹ̀rẹ̀ sí ni fún yóò bẹ̀rẹ̀ sí ni fún yóò bẹ̀rẹ̀ sí ni fún tí ó fi di pé ó ti rẹ́gí pẹ̀lú nǹkan ẹni tó wà ń bẹ̀ ni ọ̀rọ̀ pé àyè sẹ́kù kò sáyè mọ́ torí ẹ̀ náà la sọ pé àlùjánnà ni ò ní fún iná ni ó kù tó bí náà ti kún nù àmọ́ àlùjánnà wọn kọ́ wala yazlimu Allahu min khalqihi ahada ọlọ́run bá kì í sábò sí sẹ́nìkan kan nínú àwọn ẹ̀dá rẹ̀ o kì í sábò ṣiṣẹ́ nìkankan náà àdá rẹ̀ táwa pé ní ìsìnwó òṣìṣẹ́ ọmọ aná wọn á lọ sọ sínú ná ọlọ́run yìí sálábòsí. wà á mọ àlìjẹ́nà ṣùgbọ́n àlìjẹ́nà fẹ̀yọ́ ń ṣe ọwọ́ ọ̀húnlẹ̀ àkọlùkọ́ ọlọ́run ọgbọ́ da àwọn ẹ̀dá tuntun fún wọn. wọ́n ní kí ni ọ̀sẹ̀ nínú àdé ìsìnkú sàlàyé wípé ńgbà táwọn ọmọ àlìjẹ́nà náà bá wà àlìjẹ́nà pẹ̀lú ọ̀làfíjọ nínú gbogbo pàǹtí ayé tá à ń kó ka àyè ó tún sẹ́kù. ẹ̀rọ kọ́lọ̀ sọ pé sáré ọ̀hún ìlà mọ̀fẹ́rọ̀ tẹ̀ mọ̀ rọ̀bíkú وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين ẹ yára o lọ síbi àti rí àforíjì ọlọ́run ọba ẹlẹ́dàá yín ẹ yára o lọ síbi àti rí àlìjáná ẹlẹ́dàá yín wọ̀ àlìjáná tó ti pé ìbú rẹ̀ ìbú sámà méjèèjì àtìlẹ̀ méjèèjì ni ẹ sì ti mọ̀ yín pé ìbú nǹkan kìí gùn tó òòró rẹ̀ fífẹ̀ nǹkan kìí tó gúngùn rẹ̀ fífẹ̀ a kúrú sí gúngùn tó bá jẹ́ pé fífẹ̀ àlìjẹ́nà fífẹ̀ sámà méjèèjì àtìlẹ̀ méjèèjì ni báwo wá ní gúngùn rẹ̀ ó ṣètò so àlìjáná yìí wá lọ́lọ́wọ́n bá fẹ́ fún àwọn olùgbàgbọ́ òdodo ẹni tí ó kéré jù nípò nínú àlìjáná ànitọ́pọ̀ lóṣù kò sólóṣù lálìjáná àmẹ́ni tí ìgbádùn ayé rẹ̀ ọlá rẹ̀ tí ó kéré jù lálìjáná yóò nírú gbogbo ilé ayé yìí lẹ́ẹ̀mẹ́wàá kéésìlẹ ayé àdúgbò kéésìlẹ ayé ìlú o kéésìlẹ ayé stéètì o èsì ilé ayé kọ́ńtírì ilé ayé kọ́ńtínẹ̀ǹtì ló ṣe pọ̀ tó yùn ó ní irú rẹ̀ mẹ́wàá. ìyá àpò sọ ìyá ajá sí ó ti pọ̀ ju fa kò pọ̀ ju lọ́dọ̀ lọ tí a bá ní ilẹ̀ tó bá ti tóbi láyé là ní ìbẹ́ yìí náà mọ̀ pé nísìnyí a bá ní ilẹ̀ plọ́ọ̀tì méjì méjì fa péré ó ti di bóyá ká sọ pé fifty by two hundred àbí ká sọ pé sixty by two forty àbí ẹ̀kọ́ ni àwọn ará akọ́lé sínú rẹ̀ àwọn afa àgbàlá àwọn afa ti gbogbo ẹ̀ fámìlì wa kan wá wá wá wá ó wá wọlé rọ́ńdó tá a kọ́ àdùnlẹ̀ yìí ó ti rà á pọ̀ jù kí ló kọ̀ sínú ẹ̀ ayé nù. No nítorí pé ilé ayé àfọwọ́bà filẹ̀ wọ́n ara lẹ̀ tó ti dáko ọ̀rọ̀ alẹ́ one thousand acres kàtẹ́ sọ pé hectares hectares fún ju acre one thousand àfa wọ́n á ní ká wá lọ wò àwa kò mọ́ látàárọ̀ àwa rìnrìnrìnrìnrìnrìnrìnrìnrìnrìnrìn ilẹ̀ fi sùn a ní ká wá bùkà kàtà sùn á tún tẹ̀síwájú lọ́la <laughs> ẹ̀rù ká mọ̀ pé ah, ó ti wálé ayé má yàtù kí ló fi gbogbo eléyìí ṣe é. báyìí ṣe rí nù torí pé àfọwọ́bà ti ilẹ̀ lọ káwá parọ́ plọ́ọ̀tì méjì hàn àríkọ́ àwọn akọ́lé alárànbarà lórí ṣeréṣeréṣeréṣeréṣeréṣe yàrá yẹn ó lọ bí sẹ́mẹ́ntì nínú léyìn o gbogbo yàrá méjì pẹ̀lú pálọ̀ tiẹ̀ àti sẹ́kọ̀ àti tọ́ilẹ̀t àti kíchìn tiẹ̀ àtàkọ́lọ́ gbogbo ẹ̀bí ilé ẹ̀ mọ́ mashallah mashallah. ẹ̀rọ adébíyà mélòó fámìlì tó fi kọ́lé tó tó báyìí inshallah inshallah wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ ọ̀bá tí wọ́n dé náà. Ah, ẹ̀rì pélé ayé nù ó kì tá a bá wá nírú ilé ayé yìí lẹ́ẹ̀mẹ̀wàá ẹ sọ pé ọ̀rọ̀ àlìjáná dàbí ọ̀rọ̀ ilé ayé tọ síbẹ̀síbẹ̀ ẹ wá dúró àlùmà tí ọwọ́ àlìjáná nínú àwọn ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wasallam tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fojú sí pé kídàjì àlùmà mi kọ́ wà àlìjáná ṣùgbọ́n gbà tọ́lọ́wọ́n bá tí ó gbọ́ látàrí ìtọ́rọ̀ ọ̀pẹ̀ tọ́lọ́wọ́n bá fi dá mi lọ́lá ọlọ́run ọba ọgbà pé kí ìdá méjì nu mẹ́ta àlùmọ̀ ni ọ wà lìjànà ìdá méjì nu mẹ́ta àlùmọ̀ ànàbì sallallahu alaihi wasallam yọ wà lìjànà ẹ̀yìn ummatul ijaba àwọn tó ti gbọ́ tó ti gbà. ẹ wà àwọn ànábì mi náà àwọn tó gbà fáwọn náà tó ti pẹ́ lómi náà yọ kàn wá onìkan omi pẹ̀lú èèyàn kan omi pẹ̀lú èèyàn bíi mẹ́ta lọ sí mẹ́wàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ má ti gbá kálukú gbọ́ sí ẹ wá wò bọ́ náà ó ti ṣe pọ̀ nígbà tí gbogbo ọmọ àlùjáde bá ti wá wà àlùjáde pẹ̀lú ọlá ńlá àyè tó tó àyè tí èsì ìpè fa kì í sí ìpè àmà kì í sí ìpè múlọ kì í sí ìpè saka kì í sí gíráàvù kì í sí gíránẹ́tì kì í sòkúta gold diamond lọ́pọ̀lọ́ kí ni gbogbo ìpè àlùjáde ilé àlùjáde náà tàbí àwọn ilé ayé sẹ́yìn pé tó bá yẹ pé a bá ń fólò àwọn principles tí wọ́n máa ń fólò fún ilé tá ń kọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé wa tá à ń kọ́ wọn yìí báyìí wọ́n ti wà off date ó ti yẹ ká ti wó wọn ti pẹ́ ká tuntun kọ́ àmọ́ ní áfíríkà ilé ìwò ni máa di pé ó ti wá gbó débi káwó káwó kí ni àwa gan ò tí wò àmọ́ wa wọlé àmọ́ tó kọ́ nílùú òkèèrè wọ́n máa wò wọ́n ti wò àwọn ẹni tí náà ti wò pé ilé yìí báyìí ọgbọ́dọ̀ ju hundred years lọ tonti bí structure rẹ ti lágbára tó àfi kẹ́ ẹ tún reconstruct ẹ lẹ́yìn hundred years ilé àlùjáná ò rí bẹ́ẹ̀ ilé ayé bóun ilé rẹ ti lè dáa tó táà ní yàgbẹ́ bẹ́ẹ̀ bóun ilé rẹ ti lè dáa tó táà ní tọ́ bẹ́ẹ̀ ẹ̀rí pé àwọn ọmọ tó lọ sí pọ́lítẹ̀ kọ́tọ́ lẹ́sí rẹ̀ á bára wa bíi ti baálé bàbá láńlọ́ọ̀dù tá a bá tó náà lóṣù lórí àtúntò. Ah aa ah, baba baba lanu rẹ kọtọlẹt wáì bẹ́ẹ̀ni akramakumullah nígbà tí gbogbo yẹn bá wá gbádùn tí ó gbà ń jẹ àlùjáná òtún ni fún tọ́lá wọn wá da àwọn ẹ̀dá tuntun àwọn ẹ̀dá tuntun tí ò gbélé ayé rí lọ́wọ́ afa àwọn sálìjáná. sẹ́wọ̀n pé téèyàn bá gbọ́rọ̀ àdébí àbámọ́ ká ah, wọ́n lọ kí ló dé tó ọ̀dà wọ́n jọ́ kan náà àwọn ẹ̀dá tuntun ṣé ọgbẹ́ ilé ayé tá a ti gbà yìí dénjà àríbá torí àwọn oríṣiríṣiríṣiríṣi nǹkan tó lè kó báyọ̀ ti pọ̀ jù nílé ayé yìí tí yóò fi máa kú tó àfààní ọlọ́run rírà ìjẹ́nà ti wà àfààní ọlọ́run tàwọn ẹjọ́ lọ́wọ́ wọn ajá tuntun àwọn òṣèlè ayé rí wọn mọ wàhálà tẹ bá pàdé wọn mọ fìtínà tẹ kojú báwo lẹ ṣe borí rẹ níwọ̀nba tọ́nà tó wá padà sànú yín pẹ̀lú àlùjẹ́nà àwọn ọlọ́wọ́ wa fi sàlùjẹ́nà yìí. torí àwọn olùmọ̀ sọ yìí pé ó súnmọ́ kọjá pé rìwáyà tó wá lọ́dọ̀ Bukhari yẹn tó ní iná ni wọ́n dá àwọn ẹ̀dá tuntun fún ó súnmọ́ kọjá pé ẹni tó gbà wá ń kọ́ ọ̀rọ̀ dàrú máa lójú lẹ́yìn eléyìí àwọn nǹkan kan wá wà tó jẹ́ àwọn nǹkan tó jẹ́ kókó nínú ọ̀rọ̀ tá à ń sọ ìgbọ́ lọ́wọ́ ní fìyà jẹ nìkan ṣáájú kó tó rán ẹ̀sẹ̀ sí síbẹ̀ náà sì ni torí àwọn olùmọ̀ wọ́n ti yapa nípa àwọn èèyàn kan àwọn náà ni àwọn ọmọ kéékèèké tí wọ́n bá kún kékeré táwọn bàbá wọn jẹ́ kèfèrí ọmọ kú ní kékeré bàbá rẹ̀ jẹ́ kèfèrí yàtọ̀ sí ọmọ kékeré tó kú tí bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí dájọ́ rẹ̀ ní dájọ́ bàbá rẹ̀ huwa fil janna yàtọ̀ sí ọmọ káfìrì bákan náà ẹni tó yẹ pé gbogbo ilé ayé rẹ̀ tó gbé wèrè ló fi ṣe ó sínwìn ni kò fìjọ́ kan ní làákàyè islam làwọn ṣe lọ yìí adúpẹ́ fọlọ́ ọlọ́mọ pa àdàsá ìdá kẹfẹ́rí mi náà máa ń bẹ wèrè mi ń bẹ láyé báyìí kò mọ islam àbí òjẹ́ islam láti ijọ́ tó ti bàlágà àbí kó tó bàlágà gan kó tó bàlágà ló ti wà ń wèrè wèrè náà ló ti wọ bàlágà. orí wèrè náà lọ́wọ́ àti òfìkú gbóòlù lọ́rọ́ tiẹ̀ ń jọ gbéǹde a sì sọ pọ́lọ́ wọn fi fi yà á ṣáájú kó tó di ife ẹ̀rí tó múnádóko ó èèyàn bákan náà adití tí ò wọn máa ṣáájú la ilaha kò sí máa rasulullah kankan islam ọkàn rí pé ń dìde ẹ̀ ń tẹ̀ kọ́mọ̀ so eléyìí ó lè rí bẹ́ẹ̀ títí gbà kan má pa fàdìtì torí pé lónìí àwọn èèyàn nínú ìwádìí mà ọlọ́run ti ràn wọ́n lọ́wọ́ débi pé wọ́n ti kọ́ èdè tá a lè bá dìtì sọ̀rọ̀ sẹ́gẹ́ tí wọ́n bá ń ẹnìkan yóò jókòó ẹni tí ń tó máa fọwọ́ fi túmọ̀ nǹkan tí wọ́n ń sọ tí tẹ́sì tún rí sí adi tí náà tún máa rè á lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ tí ó tún wá bá ẹni tí ń fọwọ́ sàlàyé tí wọ́n wí yẹn fún wa tí ó tún ṣe ìbéèrè tí wọ́n sọ tẹ́sùn rí pé ìbéèrè tá a ṣe nítumọ̀ tẹ́sùn dáhùn tí wọ́n tún sọ fún tó ní ok inú ń dùn ọlọ́run san ilé san rè. eléyìí tó túmọ̀ sí pé bọ́yá ọ̀rọ̀ tadi títà ń sọ yẹn títí gbà kan àmọ́ lónìí ẹ rí i pé alhamdulillah nínú alamal insana. ma lam ya'lam ọlọ́run fi mọ ọmọ èèyàn téèyàn ọ̀mà ọ̀pọ̀lọpọ̀ adití lónìí wọ́n ń islam wọ́n ń islam nǹkan tó kẹsẹ̀ kù ní pé ókè adití ni èyí adití lọ́pọ̀lọpọ̀ tún yáyáyá títí ọba ti gbọ́rọ̀ àrùn ìṣiṣẹ́ bó àwọn kan wà títí wọn òṣìṣẹ́ àwọn tó ah, ah, ah, sọ̀rọ̀ lẹ́yìn kò mú tùmọ̀ jáde generally gbogbo etí bá irú ẹ̀ bá gba islam wọ́n wá fẹ́ ṣèjọ́sìn eléyìí tá a máa fi ọ̀rọ̀ ṣe ẹ̀wọ̀n pé adití ni òun náà lè dìde dúró nínú sọ́lá ó lè tẹ̀ ó lè forí kalẹ̀ ó lè jókòó àmọ́ kí náà mọ̀ sọ́ndù tó nàbà wọ́n kàrí pé gbogbo yín dúró lọ ẹ̀rọ àgbàgbàgbà kílẹ̀ sí sóun náà kọ̀ọ̀mọ́ yàn gbàgbàgbà ẹ̀dúgbà pé wọn tọ́lọ̀ ṣe fún wa pọ̀ tóyàn bá rẹ́ni tí ò ni lè mọ̀ wọn rẹ̀ torí àwọn tẹ̀rá tọ́lọ̀ ṣe fún wa gbà mí à ń lò lòkulò èèyàn ní mọ̀ bọ́lọ̀ sóore fún títọ́ tó bá rẹ́ni tí ò nírun tó ní. èyí kafa tí àtẹ̀tún ti á ní àbí lè má mú kàí ti á kékeré náà tó. so olùkú kíná ó tún gbórí sókè kíní ó tún forí kalẹ̀ kíní ọ̀sán ó débi tàṣáwù kí ló fẹ́ wú. bẹ́ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríya wọ́n ní èwo ló lè ṣe ó lè dìde tó òun náà lè gbọ́wọ́ sókè òun náà lè tẹ̀ òun náà tún lè nàró padà ó tún lè forí kalẹ̀ ó tún lè jókòó padà kó tún padà sí forí kalẹ̀ ó lè jókòó ńgbà tá máa ti tẹ̀síàbò òun náà lè máa sọ ọmọ ìta rẹ̀ kó máa gbọ́n sókè gbọ́n sílẹ̀ gbogbo ètò lè ṣe wọn gbọ́dọ̀ ṣe tá a máa ń kájú tá a máa ti tẹsíbíyẹ ní rúkú ní forí kanlẹ̀ àti ní dúró pé Allahu akbar àbá ń náà rúkú àlàfi sami Allahu liman hamida àbá ń sọ pé rabbana wa lakal hamd ẹ̀rí pé gbogbo nǹkan dáńbà ń wí àní pété mété ètè wa yọ́ọ́ máa yà yọ́ọ́ máa padé ahọ́n wa yọ́ọ́ máa mì. àwọn aṣọ fún ọ náà wípé ètè gbogbo ẹ̀ náà ò ní sinmi bákan máa jẹ́ àyè ṣíṣe ń ṣe wọ́n tuntun ọ̀tàkùnlọ́hà mọ̀tàkàbù ìyẹn nígbà tó lọ́n ti ràn wá lọ lónìí ó ti fi àwọn ọmọ kan mọ̀ wá tá a mọ̀ lánàá àti ní ọ̀nà a fi ń bá àwọn adití wọ̀nyẹn sọ̀rọ̀ táwọn náà sì ń gbọ́ látàrí káwọn náà tún kọ́ ọmọ bá àti ńkọ bá àti ńkà ó tún kọ̀ nǹkan lẹ̀ fún un ó lè máa wọ pé sẹ́mọ̀ pé ń yí o à ọ̀dà ẹ mú wò wá yóò sọ báyìí sọtẹ sọtẹ sọtẹ sọtẹ sọ ọlọ́ọ̀ àkìwà so yóò tún yọ gbogbo yè méjì kù lọ́kàn yìí pé ẹ máa ẹ kò fún yín ní gbòdì dísán ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ń bá sọ ọ́ sáǹfààní ibi tá a fẹ́ gbin obì sí obì ti lálẹ́ òun ètò túmọ̀ sí pé alihamudulilayi lónìí o tàwọn aditúyun ètò bá kẹ́kọ̀ọ́ ètò bá kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni aṣẹ́yìkọ̀lù xẹ́rì àti arúgbó àti arúgbó tí ọpọlọ rẹ̀ ṣiṣẹ́ déédéé tó ti di pé ọ̀rọ̀ rẹ̀ ti di kóbákóbá bàbá àlọ́sàn-án lè máa kóru láwa tọ́mọ bá dọ̀rẹ́ ó lè máa pè ní ẹ̀gbọ́n òun tí ọba rí ìyàwó rẹ̀ lé pé à ah, ṣé ìsàǹtí òun lè léyìí àbí òye wa àhàn irú àwọn àgbàlagbà bó ti wá sẹ̀mí nù tiẹ̀ bí islam ti gbé wa bá ọ̀dà kankan ọmọ mẹ́ta fìlfẹ́tọ́rọ́ àbí fìlfẹ́tọ́rọ́ àtẹni tó kú láàrin agbede méjì àkókò tó ń bẹ láàrin ànábì kan àti ànábì mi bí àwọn bàbá ànábì bí àwọn ìyá ànábì ẹ̀rí pé ànábì ọ̀dà ànábì lójú sísísà nàbì musa wọn bá bàbá nàbì Ìsá bàbá nàbì ibrahima bàbá nàbì ismaila wọn ọbẹ nìkan kan wọn ahlul fatra tó lọ́rọ̀ wọn ṣe rí o wọn gbọ́ nípa ìpèpè sẹ́sìn islam kankan àwọn àdìsí wá nípa àwọn eléyìí tó pọ̀ àwọn olùmọ̀sí sọ̀rọ̀ tó pọ̀ nípa àwọn gan ọ̀rọ̀ tí wàá pọ̀ tó takora àwọn burúkú burúkú ẹ̀rí pé lẹ́yìn làwọn ọ̀pọ̀lọpọ̀ tẹ́bà sí ẹ̀ ah, kí ni dájọ́ àwọn ọmọ kékeré tó bá kú kí ni dájọ́ àwọn kí ni kan àwọn tó bá jẹ́ kó sẹ́ni wéré ńkọ́ wọn lọ́wọ́ irú kí ni kan dàdà gbọ́ mi tètè rìn kí ni kan bò. àdìsí pọ̀ Al-Imam Ibn Kathir rahimahullah ó mú wá tó àdìsí mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ bì láti fi yànnànà kí ni ó tó bá dijọ́ gbẹ̀ndàn kìyàmù sọmọ àlìjáná ni wọn ni àbọ̀ máa ná ṣùgbọ́n kókó gbogbo ẹ̀ ládìsí alákọ̀ọ́kọ́ yìí àdìsí alákọ̀ọ́kọ́ yìí gangan òun fẹsẹ̀ rinlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsí mi ìdá tó mú àwọn ọ̀fẹsẹ̀ rinlẹ̀ ẹjẹ́ àtẹ́tígbà àdìsí alákọ̀ọ́kọ́ òun náà sì la sàlẹ́sà òun náà nígbà kẹfìrì náà padà sàlẹ́sà òun náà lọ̀pọ̀lọpọ̀ nínú àwọn al-muhaqqiqun àwọn onímọ̀jìnlẹ̀ nínú ìgbà wáyé wọ́n wá látọ̀dọ̀ al-aswad bunu sariya anna nabiyya allahi sallallahu alayhi wa sallam qaal ó ní ìrántí ọlọ́n ó ní ànábì ọlọ́n ànábì tiwa muhammad salawatu rabbi wa salamuhu alayhi ó sọ pé arba'atun yahtajjuna yawm al-qiyamah àwọn èèyàn mẹ́rin kan wà lọ́jọ́ gbẹ̀ǹdà al-qiyamah tó ṣe é pé. wọ́n máa sọ ìdí ọ̀rọ̀ eléyìí tó múnádóko lọ́rọ̀ tó bá ti jẹ́ ọ̀gbìn ìdàlùkìyà. ìyẹn ni pé ìdí ọ̀rọ̀ tó múnádóko pé ká lẹ́tọ̀ọ́ sí ká wọ̀ náà iná kọlọ yẹ wá kí ló dé àwọn ta lẹni náà alákọ̀ọ́kọ́ rọ́tùnún ọ̀sán àbísí la yasma'u shay'an tí ọgbọ́n kankan tí ó dẹ̀sí fẹ́ sọ pé kò sí islam ọgbọ́n parí. wa rajulun ahmaq àtòkpọ̀nù dídìrín àbọ̀ tẹ́ pé dàdàngọ́mí ni sọ̀gẹ̀dẹ̀ luna ni kọ̀gbọ́n pa kọ́bọ̀ tẹ́kítẹ̀ máa ń wíru yóò máa wérò bí àpèjúwe ẹni tó ṣe pé nígbà tó kówó kalẹ̀ kókó sábẹ́ ìtẹ́ rẹ tó fi sùn ó yìí wá ń lọ bí twenty thousand naira owó á di ọba ẹnìkan ti jí kó ó sì fi bálángù àbí kìlìṣì ó gbé iwájú ń jẹ ẹran tí wọn máa ń yan ó gbé síwájú ń jẹ ó kó tẹnu sẹ́nu gbogbo ẹnu kún ó tún ti kọkàn sọ́wọ́ sí ah, èsì pé owó mi lè léyìí fi lọ́ọ́ ra kìlìṣì báyìí lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ nígbà tẹ́mi rówó tí ẹ̀yin ọ̀ máa ń so ẹni tá a wá ní kó dá sọ̀rọ̀ bàbá pété ẹ rí tó mọ ẹsẹ kí ló wá burú ń bẹ ebi nínú àwọn fowó nínú ló kó àbí kí lẹ́yìn máa fowó ṣe láyé náà rí láti wọ ọpọ́n ṣe là dìtìrì máa níyì bẹ́ẹ̀ ni òun pọ̀ gan dìtìrì máa lù jẹ́ pé tẹ́ ń bá sọ̀rọ̀ gidi awẹ́wàá ni ọmọ àtúnṣe kẹ́yìn náà ti mọ̀ pé kọ̀ gbọ́n. tó bá dẹnu lẹ ikọ́ ní ọmọ àdá fẹ́ràn kí wọn wà láyé tó bá fẹ́ pé ọmọ ó lè lo ìṣẹ́jú márùn-ún ma ma ma ma ma ma ma ma ma. Oh. gbà sí irú àwọn èèyàn bá ṣé ó láìpẹ́ kó kó islam ó kàn máa wọ pé kí ni ẹ ti kí ni ẹ ti sọ láti ẹ ti tó wẹ́n ẹ̀yin lẹ́ mọ́ ibi ṣe yín ẹ̀yin borí gbálẹ̀ ẹ̀yin lẹ́ mọ́ ibi ṣe yín tẹ̀ náà wá sí alẹ́ dúró kẹ́tẹ̀ báwọn bá sọ́jà ló dúró táàpọ̀ ń wárí fún ẹ̀ ń bẹ́rí fún àpò nítùú ẹ̀ sì tún bẹ́rí ẹ̀ kí dàda ń dídí nù. Hmm. so àwọn sọ pé lèkúlè dá ìdẹ̀wọ́ ìmùsùtọ̀pọ̀ bèhì ìlẹ́lẹ́hàmá ọ̀tọ̀ ààyè nàìjíríà gbogbo ààrẹ ló lóògùn afagọ̀ ó kó ẹni tí ó fẹ́ wò sàn ó kó lágara kó déwájú mẹdíkù dọkítọ ní kọ́ni mo dìndínrín ní mo sì gọ̀ ẹ dáàbò kí ni wọ́n fún kò sí sómi wọ́n pàṣẹ ọ̀la ni bàbá bẹ̀rẹ̀ tó eléyìí jẹba wọ̀rọ̀ jùlọ hẹ́rì àtàrúgbó tí òun máa ń tẹ́sẹ̀ má orí kọ́ darúgbó lọ́gbọ́n pàṣẹ àwọn àkúbẹ̀ yìí ó sì jẹ́ arúgbó kìí ṣe arúgbó lásán o arúgbó tó ẹ̀kú náà ọpọlọ ti ń ṣe nǹkan mi ó lè pé ṣé àlùfáàjà rí òtí ìyọ ni bàbá àṣẹ̀ṣẹ̀ wà lágbo márùn àbọ̀ ni mẹbí ìgbà náà làlùfáàjà rí máa yọ kìí máa ṣe tàárọ̀ ìrọ̀lẹ́ ni àwọn ẹgbẹ́ máa yọ ọ̀rọ̀ lẹ́gbà míì náà <laughs> irú àwọn bàbá bá ṣe wọ́n pé wọ́n pé bàbá ń jára ọpọlọ bàbá òṣìṣẹ́ máa déédéé sèrú àwọn bàbá báwọn ìgbà náà ní islam dé wá bá wọ́rọ́ dunu máa tẹ fi fẹ́tọ́rọ́ àtẹni tó kú lágbèdè méjì ìgbà tó wà láàrin ànábì kan sí ànábì kan ànábì ní ká amal ọsán adití fẹ̀yẹ̀kúlù rọ́bì yóò nílò olúwa mi kọ̀lẹ́jà islam wọ́n máa asma'u shay'a islam dé wá bá mi mi kankan o adití lọ dá mi wọ́n amal ahmaq òpònú dídìrín àgọ̀ tọ́yọ kó kẹsà gbọ́ lásán òpònú dìndìnrín sọ̀gẹ̀dẹ̀lu náà dàdàngọ́mi nàgẹ̀rẹ̀ tọ́yọ kó rọ́b لقد جاء الإسلام والصبيان يحذفونني بالبعر إسلام دي وابا ملوتو أما دي ديرين ميتي مو يا dàǹgí sọ láti mọ jẹ gbogbo ìgbà náà làwọn ọmọdé máa sọ mí nígbẹran pé dàǹgí sọlá sọ̀gẹ̀dẹ̀lúná dàǹgísọ́lá sọ̀gẹ̀dẹ̀lúná àwọn ọmọ nǹkan òtí ẹ̀ ti ń rójú tu pé wọ́n sọ nǹkan ṣe pé Islam sì wáyé. tọ́ wọ́n amal harim bàbá arúgbó wọ́n kó rọ́bì lọ́kọ̀ já àlè Islam wọ́n máa àkèlò ṣayí à Islam dé inú mi làákà ìmọ̀ ẹ̀rí tí mò ń kó òru lọ́sùn tí mò ń pọ̀ sàn ní òru. wọ́n amal lẹ́dí má tẹ̀fẹ̀ fàtìrà èyí kú láàrin ìgbà tó wà ní ànábì ti lọ́ọ́ anabi kan ò tí ì dé fẹ̀kúlù rọ́bì má àtàní lẹ́kọ̀rọ̀ sóló ìránṣẹ́ kan wàá bá mi látọ̀dọ̀ rẹ o fẹ̀yà ọ̀kúndùn máa wá ti kọ́ hàn ọlọ́wọ́n bá wà bá wọn dá májẹ̀mú pé á pa yín láṣẹ tẹ́ ẹ bá ti lè tẹ̀lé àṣẹ wa á pé á mọ̀ bí ti ẹ wọ̀ ọlọ́run ti mọ̀ tẹ́lẹ̀ náà àmọ́ kó lè bá yí kálukú ọlọ́run á rán ránṣẹ́ kan sí wọn. níjọ́gbìn dà kù yàmù yẹn àni kólú náà kí ẹ wọ́n náà wọ́n dáná kalẹ̀ wọ́n ní ẹ wọ́ fọwọ́n lẹ́dí nafsu muhammed biyẹ́dí mo fọlọ́n sẹ́mi anabi muhammed ń bẹ lọ́wọ́ rẹ̀ búra lọ́wọ́ dàkàlùhà lẹ́kàrẹ́ tàríhìn bàrdàn wọ̀sánàmà tó bá wọnú rẹ̀ yóò tutù mọ́ wọn ní tutù tàlàáfíà ẹni tó bá wọ bẹ̀ àlùjánnà ẹni tó kọ̀ láti wọ bẹ̀ ni ọ̀ wà wọ̀ náà. wọ́n ní kí ló dé torí pé Allahu a'lamu ma hum fa'ilun ọlọ́run máa ń tí wọ́n ti tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ yìí tí ó bá jẹ́ tí ó bá jẹ́ adití títọ́ wọn ó bá jẹ́ dẹ̀dẹ̀rìn tẹ́lẹ̀ yìí ó bá arúgbó tẹ́lẹ̀ yìí ó bá ti kú láàrin ipá ànábì kan ti lọ ànábì mi ò tí ì dé tẹ́lẹ̀ yìí náà bá ti jẹ́ pé bàbá rẹ̀ bá jẹ́ mùsùlùmí ọlọ́run máa ń tí kálukú sí. Ṣé bí délé eléyìí lè tọ̀dọ̀gbà tó bá bi wá léèrè nípa ọ̀kan nínú àwọn yẹn níta mà sọ ni pé ọlọ́run ọba dán bá di ọjọ́ yá mi kí ni ó fi dán o wọ́n dáná kalẹ̀ wọn ní wọ́n wọbẹ̀ ẹni tó bá wọbẹ̀ yọ wà lùjẹ́nu ẹni tí ọba wọ iná wọ eléyìí eléyìí jẹba eléyìí lè jù nínú àwọn onímọ̀ ni àwọn tó ní nínú àwọn olùmọ̀ ni wọ́n sàlẹ̀ ẹjá ẹjọ́ báyìí ọ̀rọ̀ tún pọ̀ lóríṣiríṣi lórí eléyìí àti nípa àwọn nǹkan míì abẹ́lẹ́wọ̀n bẹ́ẹ̀ lẹ́dàá wọn pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn rẹ̀ eléyìí tó ga jù wọn lẹ́yìn lẹ́dàá kó wa ó sọ alọ́kan nínú àwọn ẹni tó mànà má sọ alọ́kan nínú ẹni tó sọ alọ́kan nínú tó ọlọ́run lè da mọ́sí wa lọ́kàn náà tí wọ́n máa tanra rẹ̀ jẹ tí wọ́n máa tanra rẹ̀ dànù fẹ́nìkan ti bọ́ọ̀n rẹ̀ rù ẹ̀sẹ̀ lọ́kàn lọ ọlọ́run lè da sí wa lọ́kàn nínú ẹni tí wọ́n máa ṣe àmúlò iṣẹ́ ilé ìtọ́nà fi rán ànábì Muhammad sallallahu alaihi wasallam sí wa àwọn ẹni tí wọ́n pàpà sórí rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndà ìyàn سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب àkáǹkù ìbéèrè sí ènìyàn ọlọ́pàá kí ọkọ̀ lè rẹ̀ ní ti àtẹ̀lé tí a ti fún ọ̀rọ̀ nípa fàtí tí wọ́n bí wá nípe ọ̀rọ̀ ìjẹ́ ìbẹ̀rù tẹ́lẹ̀ bèrè pé tẹ́lẹ̀ kò tó di pé ọlọ́run wá fi irú ẹ̀yìn ìrìnà àti wá láǹfààní báyìí ní nàìjíríà àsìkò kan ti lọ tẹ́lẹ̀ sí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n sẹ̀ nígbà bóyá tí wọ́n kọ́ lọ́dọ̀ àwọn afá àwọn sí ọ̀dọ̀ wọn síra wọn bíbí àná ni wọ́n tí wọ́n mọ̀ nípa ìsìn lórí ọ̀rọ̀ ànábì àti ìdáàmú kọ́dà ń bẹ wọn sọ pé ní wọ́n bá ń kí òkè wọn jọ wọn sọ pé ní ajáde wọn kẹfìrí kẹfìrí ní fi ń jáde wọn kẹfìrí kú fún mi fi ń bá kú fún mi fà tó bí ẹ bọ́ ní ilẹ̀ mára wọn wọ́n kàfẹ́ fún pé àwọn fi ń pa àwọn kẹfìrí lẹ́nu mọ́ màá fẹ́ fẹ́ràn bẹ̀ ní pé bàbá bàbá ẹ̀ ti pè mí nù ó lè wà nínú ọ̀dọ́ ẹ̀ tó pé ní wọ́n mọ̀ bóyá wọ́n jáde lọ tí wọ́n máa ń tọ́jú gbogbo ẹ̀sìn àmọ́ pẹ́pẹ́ náà padà dé tí wọ́n ti paná bọ́ sí ọ̀gọ̀rọ̀ àwọn tí wọn ò láǹfààní ní tí wọ́n kọ́ òun náà ní ibi ìsinmi ayé tí wọ́n yẹ pé nírú bàbá tí ẹ dákọ̀ lákọ̀ọ́kọ́ tí wọ́n yẹ pé ní báwọn ti ìsinmi ayé nù wọn ò rí òdodo ẹ̀sìn dídí para dì mú pé bá lẹ́nu ìfèsì nù kọ́ra àwọn ò rí gbọ́ rí fún ẹnì n ò lè sọ èmi ò tún yóò máa àwọn bá ń la yìí tó n ò tiẹ̀ tún láǹfààní pé káwọn tiẹ̀ tún gbọ́ ohun ìjọba àwọn káwọn tiẹ̀ tún tẹ̀lé ayé àwọn tó sọ pé ní àwọn òfẹ́ fi ju lẹ́lọ́n kékeré bẹ́rù àwọn tẹ́lẹ̀ ọlọ́run ní táwọn àti pẹ̀lú ìwọ̀n kúrò lọ́wọ́ wọn. alhamdulillah ó pin ìwà tó bá ń sọ pé tí àwọn ẹni tí wọ́n ṣe tí wọ́n ṣe lásìkò tó ti dúdú tí nǹkan yẹn ò bá ti tó ṣẹbọ sọlọ tí ó sì jẹ́ ìṣèkèfèrí sọlọ ìyẹn ni pé kìí ṣèṣẹbọ sọlọ kò sì jẹ́ ìṣèkèfèrí sọlọ kò sì jẹ́ pòkì eléyìí tó yọ yẹn kún ní Islam àbí bídà tó yọ yẹn kún ní Islam nínú ìgbàgbọ́ àwọn ahlu sunnah wal jamaa wọn náà ní pé tó ń ti gbogbo àwọn àṣìṣe yẹn tó máa kú lórí rẹ̀ láì jẹ́ kí wọ́n tọrọ àforíjì wọ́n máa bẹ tahtil mashiyah lábẹ́ bọ́lọ̀ ń bá ti ṣe fẹ́ tó bá wọ ọlọ́run yóò forí jì wọ́n tó bá sì wò yóò fi àrò jẹ wọ́n sọ àmọ́ tó bá rí pé àṣìṣe yẹn tó ń ti pé a ní ayé ojú dúdú ni kíní kan ni tí wọ́n ṣe wọ́n bá ti bọ́ sí abẹ́ fún ṣẹbọ sọ́lọ̀ abẹ́ pé wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ so kò sí àwáwí kankan tẹ́nìkan fẹ́ sọ lórí kèfèrí tó ṣe ẹbọ tó ṣe sọ́lọ̀. So, ọlọ́run ọba ẹlẹ́dàá wa wala yarda li ibadihi al-kufr èyí ọ̀nà sí fáwọn ẹrú rẹ̀ pé kún sí kèfèrí sọ torí ẹ̀ ewu ńlá ń bẹ lórí wọn ṣùgbọ́n táwọn bàbá wa bàbá wa bàbá wa kò tó máa tẹ̀bàtì wọ́n ti pé gbogbo ń dá ṣe kó bá wọn ó súnmọ́ kó jẹ́ pé èyí tó pọ̀ jù nínú wọn wọ́n máa ń tàn sí láì dá torí pé tẹ bá tún ṣèwádìí síwájú ẹ̀ àwọn náà mọ̀ pé islam dáwọn gbà yìí kò fara mẹ́bọ̀ ṣùgbọ́n ẹni tí wọ́n fi máa ṣèkẹ́wọ́ ni pé àwọn ẹlẹ́bọ dáwọn ń kojú àwọn ń ṣoògùn àwọn ẹlẹ́bọ yìí wọ́n ń ná àwọn lóńdè wọ́n ń rí nǹkan mọ́lẹ̀ fáwọn wọ́n ń ṣe kíkà ah, àwọn náà sì máa ń táwọn lè ṣe àwọn náà sì máa mọ̀ pé wọ́n tako islam kọ́dà ọ̀pọ̀lọpọ̀ wọn tún máa sọ nítorí ẹ̀ kò sọ́nà àbáyọ fún ọ nítorí pé islam kò fara mọ́ islam ò lè lọ síwájú látàrí pàṣẹ bọ àṣọṣà kò fi wá sọ pé islam lọ fẹ́ràn lọ islam tó ta kẹbọ islam tó ta kùsà iná lọ fẹ́ràn lọ́wọ́ iná ló ti torí rẹ̀ ìwọ́n náà ń sàtàkì ìwọ́n náà ti torí rẹ̀ wọ́n lọ gbégún òtí torí rẹ̀ wọ́n lọ sọ̀rọ̀ bí kẹ́ lè borí àwọn ọ̀tá inú islam nàìjíríà ló ń ṣe ń tẹ̀ náà àti pé kí ni ìtumọ̀ islam ti wọ̀ gbà torí pé oníkálukú wọn náà mọ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí ni ó dé dúró sínú ẹ̀kọ́ tẹ̀ wà tẹ́lẹ̀ kí ló dé tẹ̀ dún sínú ọdún eégún orò òòṣà gbogbo ìjà ìṣe tẹ́lẹ̀ ẹlẹ́gbà islam ìyàtọ̀ wà islam ọ̀faramọ́ gbogbo nǹkan àwọn ṣẹ̀ṣẹ̀ àwọn náà mà lọ́pọ̀lọpọ̀ so ṣùgbọ́n tí wọ́n kọ́ lọ́jà bíi tàwátàwá kù lọ nítorí pé ẹ má gbàgbé ìmáa fi tàwọn bàbá wa sí kẹ́wọ́ òun náà lọ fà tọ́pọ̀lọpọ̀ fi mà náà inna wajadna wa inna ala atharihim muqtadun ọ̀pọ̀lọpọ̀ tó kágídé hárí lónìí tá ń gbọ́ nípa ẹ̀sùn òdodo tí wọ́n fẹ́ tẹ̀lé wọn láwàáwí méjì ju pé ah, ẹ fẹ́ sọ pé táwọn bàbá wa ti ọ̀dá ni ẹ sọ pé lánàá táwọn bàbá wa kú lórí rẹ̀ àná ah, níní torí tá bá gbà fún yín nígbè máa sọ pé ọmọ náà làwọn bàbá wa bẹ́ẹ̀ ojú bá nà mí ọlọ́run sọ pé tilka ummatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum wa la tus'aluna àmà kánú yàmẹlú tíyìn ní amúgbọ àwọn ti lọ àwọn náà ni wọn rẹ sàǹtàn sí láyé ẹ̀yin náà rí ẹ̀san ìkẹtẹ yìí náà sí láyé wọn ò ní bí àwọn léèrè ń pàtó wọn ò ní bí àwọn náà léèrè ń pàtó wa tòkí á ní ká gbé tiwọn ká gbé tiwọn lù ká fa tiwa lọ́wọ́ gẹ́gẹ́ àwọn ti lọ wọn ti lọ sẹjẹ káwọn mójútó tiwa fífi ti bàbá kan ti kẹwọ kò nítumọ̀ náà níbèrè bẹ́ẹ̀ pé ẹ sọ pé táwọn bá sùn àwọn máa ń gbà sára táwọn bá sùn wípé tí o gbẹ àwọn ọmọ ọgá nàbà fún mi àbí ìtàn àti ìpínlẹ̀ àlùwà lámìkà ló kàn sí. táwọn bá sùn àwọn máa ń. ok ẹni tó bá fi lè bá màní lára rẹ̀ lẹ́yìn ìgbà tó bá jí yọ wẹ̀ náà ni bàbá àti nǹkan tí ń jáde lára rẹ̀ bí ìtọ̀ tí ó sì jẹ́ pé ń jáde ń jáde tààrẹ̀ wọn mọ ọwẹ náà ní gbogbo Ọlọ́run ràn lọ. níbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pé àwọn pé báwo ni ṣe lè ṣe jẹ́ pé àwọn táwọn ní kókó sáwọn pé kí àwọn tó sáwọn ṣe ìwọ́lẹ̀ kejì ni ìpè kí làwọn lè pèsè àtẹlá èròǹgbà wọn pé pẹ̀lú òyìnbá àwọn gbọ́ nípa pé oníjàmbó family àti pé ìbéèrè tó jọ oní pé mọ́mí àwọn wọn kọ gbogbo gbogbo sábà àwọn ní tó bá jẹ́ pé ìyàwó lè jìnnà bẹ́ẹ̀

ìtàjẹ ìtàjẹ táwọn obìnrin máa fi tara wọn jẹ o ò lè lọ́kọ kó wá sọ̀rọ̀ àrẹ dìyà fọ́kọ gbogbo bó ti lè wù kọjá láti jù tí sọpọ dọmọ tó ọkọ padà bọmọ lọ́nà ni tiẹ̀ ní pé ibi tó dé sí kọlọ̀ ń pè níbi tí ọ̀rọ̀ ọ̀rùn fún wọn sì ní gbogbo fáàrí obìnrin kó tó wọlé ọkọ ni tó bá ti wọlé ọkọ tẹ́nìsì gbogbo rọ́tọ̀ ń pa wọn ẹlẹ́ẹ̀kejì àmàmì mi ọ̀fẹ́ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ ọ̀padà gbà fọlọ̀ náà pálákọ̀kọ́ náà lọ́jọ́ gbà fọlọ̀ nígbà tí ọba tọ́jọ́ tí ọba tó sùkọ́kọ́ tún rí fọlùkẹ́mì tó gbé wọlé <laughs> gbogbo ẹ wọnú ara rẹ náà ni tó ọgbọ́dọ̀ gbà fọlọ̀ gbà fọlọ̀ gbà fọlọ̀ èèyàn fi rí lé ọkọ tó dáa gbé wọ́n mọ̀ sáà lẹ́ni tó ṣe pé wọ́n ń kà pẹ̀lú ẹ̀mí pé èmi ń ká alukur'ani ni ló ti dáa jù torí pé gbogbo àwọn olùmẹ̀sìn Islam wọ́n sọ pé obìnrin kó má ká alukur'ani nígbà tí máa ń sin nǹkan oṣù ìmáàmù wa Malik rahimahullah ló ló lè ka díẹ̀ ń bẹ̀ tí wọ́n á kó fẹ́ fi wá sọ bí kéèyàn ka qul huwa Allahu ahad qul a'udhu bi rabbil falaq qul a'udhu so ṣùgbọ́n àwọn olùmọ̀láyè sìn àwọn wá lo eléyìí láti fi pé ah, ó lè ká Kùránì mọ̀lá tí ó bá sá ti gbé lọ́wọ́ tí ó ti gbé lọ́wọ́ lè ké pàápàá jùlọ ẹni tí máa ń ha àbí tí wọ́n á lọ ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń ha Kùránì so báwo ló ti ṣe fẹ́ ṣe so ibi ní táwọn wò tí wọ́n fi sọnù pé torí tí wọ́n kẹ́kọ̀ọ́ kọ́ mọ́ bàjẹ́ pé ọ̀ àgbàgbé ṣùgbọ́n kì í ṣe nǹkan tó jẹ́ pé ẹ̀rí kan mú wá pé kàá sọ njeri tẹ́rì tọ́ka sí ga ni pé gbàgbé pé inú inú haidu lọ́wọ́ ó dínà sí àmọ́ wa dárúkọ lọ́ àmọ́ kí alukur'ani kankan ń tẹ́rì tọ́ka sí ni. oníbèrèbèrè pé wọ́n ní àwọn ní ìyàwó àwọn ó adìrẹ wọ́n ní méjì náà adìrẹ wọn wọ́n náà ti mọ̀ sí nípa àwọn olóògbé adìrẹ tó bá ti kú wọ́n ní àwọn lálàbàgbé tó sára o ẹ lọ dànù bí tí wọn ti ní mọ pé ti dànù ẹ ti ní jẹ wọn mọ bí tẹ dànù sùn táwọn gbọ́dọ̀ jẹ àgbọ́dọ̀ bùn yẹn ẹjẹ bó ti jẹ subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. But it's